àrímálẹ̀ ààrẹ. الحمد لله اوقف ولهم وباوا الذي لا شريك له في ربوبيته ولا شريك له في الوهيته ولا شريك له في اسمائه وصفاته والصلاه والسلام على نبينا محمد وعلى اله واصحابه اجمعين اخوه الايمان السلام عليكم ورحمه الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba wa ọba tí ò nírú kò sẹ́nìkan tó jọ ọlọ́run ọlọ́run ò sì jọ nǹkan kan nínú gbogbo ń tó dá gbogbo iṣẹ́ tọ́lọ́run ọba aláǹṣe kò sẹ́nìkan tó lè ṣerú ẹ̀ tẹ́yìn bá gbà pé ẹnìkan bẹ tó lè ṣe tọ́lọ́run ṣe onítọ̀hún ò jẹ́ mùsùlùmí mọ́ lẹ́yìn náà ọba iná lọ́ba tá a gbọ́dọ̀ máa sìn gbogbo ìran àjọsìn tọ́lọ́run ọba aláàní àfi sìn òun tá a bá ti fún ìtọ́lọ́run dá taba a bá ti fún lọ́kàn nínú àwọn ìjọsìn náà èèyàn ti kú nínú Islam nìyẹn ọba tá a dúpẹ́ fún yìí náà lọ́ba tó jẹ́ pé kò lórogún nínú iṣẹ́ rẹ̀ ọba yóò lórogún nínú ká máa fún òun àti nǹkan kan ní ìjọsìn tó yẹ ká máa fọlọ́ nìkan ọba yóò lórogún nínú àwọn orúkọ rẹ̀ orúkọ rẹ̀ ti ń jẹ́ òun nìkan náà ní í dájẹ́ lẹ́yìn náà àwọn òròyìn ọlọ́run kò sí ní tá a lè fi ròyìn ẹ̀dá ọlọ́run nínú ròyìn ọlọ́run ọba tó wá sí wa ní mùsùlùmí òdodo tó sì wá ní ahlu tawhid ọba náà lọ́ba tá a dúpẹ́ fún o àpàdà síbò àti tìgbà tí ì bá àyàn téèyàn fi kú nínú gbàgbọ́ téèyàn fi yọra kú nínú islam kọ́lọ́mọjọ bẹ́ẹ̀ ni kọ̀ọ̀kan wa gbogbo àwọn tí ò tí rí mọ́lẹ̀ islam kọ́lọ́mọsàjà wọn náà ò rí kọ́lọ́mọjọ wọn lè gba islam gbogbo àwọn tí wọ́n bẹ nínú islam tọ́lọ́wọ́n bá aláwòsè kọ́rọ́ kọ́ wọn sínú islam tó jẹ́ pé wọ́n ti ń sin nǹkan kan tó jẹ́ pé ń ba ìsìláàmù wọn jẹ́ kọ́lọ́mù bá aláà kọ́ bá fọ̀nàmà wọn náà ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́mù mọ́sà fún wa ní istiqama kọ́lọ́mù wa dúró kọ́ wá jẹ́ àpàdé ọlọ́run bá pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìkẹ́ ọlọ́run ọ̀la ọlọ́run àánú ọlọ́run kọ́ òjíṣẹ́ ọlọ́run anábìwá Muhammad kọ́ gbogbo àwọn aráalé àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ ẹ̀yin màyá mi nínú ẹ̀sìn wa níta fẹ́ gbéyàwó lẹ́ni òun náà ni ọ̀rọ̀ tí ń jà ara yìí nílẹ̀ Yorùbá lọ́wọ́ báyìí tó pé anibukata sí kagbọ́ yé òun náà ni aṣíríkù wà ní mushrikun kí là ń pè ní ẹbọ àwọn àwọn là ń pè ní mùsùlùmí ẹlẹ́bọ àwọn àwọn là ń pè ní àfẹ́ ẹlẹ́bọ gbogbo kálukú náà ní sọ pé òun ìṣẹlẹ́bọ ẹni tí ń ṣẹbọ Islam olóhùn ìṣẹlẹ́bọ ẹni tí yóò ṣẹbọ olóhùn ìṣẹlẹ́bọ tọrọ mọ̀ pé òun ṣẹbọ. elumi wa ń ṣe bọ yín wá ń sọ pé òun yìí ṣe lẹ́bọ yìí tí pè àwọn òwò ni wọ́n pè tí pè ní ẹbọ shariki fi af'alillah òun náà ní kéèyàn ó mú nǹkan kan àbẹ́nìkan nínú ẹ̀dá ọlọ́run kéèyàn wá fi sí ẹ̀gbẹ́ ọlọ́run ìpè ìtọ́lọ́wọ́n bá aláà máa ń ṣe kíní òun náà lè ṣe é sẹ́wọ̀n pé iṣẹ́ tọ́lọ́wọ́n bá aláà ń ṣe pọ̀ rẹpẹtẹ tọ́sọ sínú Kùránì pé èmi á máa ṣe báyìí èmi á máa ṣe báyìí èmi á máa ṣe báyìí téèyàn bá ti sọ pé ọ̀kan nínú àwọn ẹ̀dá ọlọ́run náà lè ṣe èèyàn ti dẹ́lẹ́bọ̀ wa ibadatihi ká mú nǹkan kan nínú tọ́lọ́wọ́n bá aláà dá ká máa wá fún níjọsìn wa bá a ṣe ń fún ọlọ́run tá a sì mọ̀ pé kò sẹ́ni nìkan tó lè gbàjọ sìn wa lẹ́yìn ọlọ́run tóró nìkan ni ó dá wa ó sì pàṣẹ ká sìn òun nìkan ètò wọn pè lẹ́bọ nìyẹn ètò wọn pè lẹ́bọ ni pé kéèyàn ó máa pe ẹnìkan ní orúkọ tó yẹ kó máa pe ọlọ́run kó sì gbà pé òun àtọ́lọ́run ni wọ́n jọ ń jí orúkọ yẹn iṣẹ́ tí orúkọ yẹn gbé wá òun àtọ́lọ́run ni wọ́n jọ ń ṣe lẹ́yìn náà kéèyàn gbàgbọ́ pé ìròyìn tá a lè fi ròyìn ọlọ́run a tún lè fi ròyìn ọ̀kan nínú àwọn ẹ̀dọ́ ọlọ́run ọba tọ́lọ́run dá èyí tí ò ní jẹ́ kọ́rọ̀ ọ̀dà àrùn mọ̀yàn lọ́wọ́ òun náà ni pé kéèyàn gbà pé nǹkan méjì náà lọ́wọ́ ó pé mẹ́ta alikhaliku walimakhalo ọba adẹ́dá ó wà lọ́tọ̀ gbogbo tó kù pátá ẹ̀dá ọlọ́run ni wọn bí mo ṣe sọ́hun tẹ́yìn bá ti gbọ́ yé yóò gbé ẹbọ yé yóò mọ tí wọ́n ń lẹ́bọ̀ọ́ ọlọ́run bá là òun lọ́wọ́ á dá gbogbo nǹkan ọwọ́ ní oyé wáyé pé gbogbo ìdarí ayé pátá ọwọ́ òun lọ́wọ́ gbogbo tóun ń ṣe ẹ má wàá lọ́bọ̀ míì òun nìkan náà lòun máa ń ṣe kò sẹ́ni tó tún lè ṣe lẹ́yìn òun ọlọ́run lẹ́yìn náà tẹ́ bá fẹ́ sìn òun nìkan ní kẹsìn ẹ má sìn nǹkan míì lẹ́yìn ọlọ́run definition ẹ̀bọ̀lélẹ́yìn àwọn àlùfẹ́sìn. E wọ́n ṣiṣẹ́ wọ́n ṣe wàhálà wọ́n ní kí ni ìdí pàtàkì tọ́lọ́n fi dá wa wọ́n ní torí ká má bàa ṣẹbọ ni. ọlọ́run Allah subhanahu wa ta'ala a'udhu billahi minash shaitani rajim ó ní wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ay liya'buduni ana. ọlọ́run ní òun dá gbogbo àwọn àlìjánu àti gbogbo ìran èèyàn kan lè wá sin òun nìkan. gbogbo ẹni tí wọ́n ti wá sin kan mí yàtọ̀ sí ọlọ́run ọba òun ni wọ́n pè ní ẹlẹ́bọ̀ọ́ ó lè wá jẹ́ èyí tó wà nídìí ẹbọ tí ò wá mọ́ṣáláṣí ó sì lè jẹ́ àwọn èyí tí wọ́n wá mọ́ṣáláṣí tí wọ́n ń kí jimá táàjọ ń kí ìdì táwọn náà tún ṣẹbọ ẹni bá ti mú ẹbọ mọ́ Islam wọ́n yẹ pé ní Muslim ẹlẹ́bọ ni torí Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó jẹ́ òye wa nínú Al-Qur'anil Karim ó ní alladhina amanu Ọlọ́run gbogbo àwọn tí wọ́n gbà mí gbọ́ walam yalbisu imanahum bidhulm tí wọ́n ò fi òkùnkùn àbòsí àbòsí àtòkùnkùn nǹkan kan náà ni tí wọn ò fi àbòsí kún ìgbàgbọ́ wọn wọn ò lọ ọmọ ìgbàgbọ́ nìkan ni wọ́n ní wọn ò fi àbòsí kún kí náà pè lábòsí mẹ́ẹ̀ẹ́ jama òun náà ni ẹbọ bó ṣe kó kéré tó ọlọ́ni wòlá ika lahumul amun àwọn ni wọ́n fọkànbalẹ̀ láyé wọ́n hùn muhtadun àwọn ni wọ́n sì mọ̀nà gbogbo àwọn tó kù táwọn ń ṣe ìbọ̀rìṣà tí wọ́n ń ṣẹbọ ọlọ́run ọba aláàní wọ́n ti sọnù wọ́n ti sọnù wọ́n ti kó sọ́wọ́ èso àṣírìkù mùtẹ́sírù fi bẹ́lá di yorùbá ilẹ̀ yorùbá yìí táwa wà yìí ẹ̀bọ ọ̀fọ̀nká ọ̀pọ̀ rẹpẹtẹ aláwọn tí wọ́n ń pera wọn ní ẹlẹ́sìn àbáláyé a ní ìṣù pẹ̀lú wọn aláwọn tí wọ́n ń lọ ilé ìjọsìn tí wọ́n lè pe mẹ́ta lọ́kan àwọn tá a wí yìí kèfèrí ni wọ́n a ní iṣu pẹ̀lú wọn kálukú ń ṣe tiẹ̀ lakum dinukum waliya din àwọn tí a ní wàhálà pẹ̀lú látara ìmọ̀ da asọ̀rọ̀ bòótọ́ òun náà ni àwọn mudhebdhebun àwọn olójú méjì munafikun òun náà làwọn tí wọ́n ń yọjú sínú Islam ipe mùsùlùmí ni wa lẹ́yìn náà gbogbo tí àwọn alábàáláyé tí wọ́n ń ṣe àwọn oníṣẹ̀ṣe yẹn àwọn náà tún wọ́n ń yọ ṣe bóyá wọ́n ń sin nǹkan yẹn àbí wọ́n ń wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ nǹkan náà ṣé méjì náà ni òpè mẹ́ta bẹ́ẹ̀ bá ti délé ayé ìjọsìn méjì náà ló wà ńlẹ̀ méjèèjì náà padà wá ń jẹyọ ọ̀kan náà ni o òun náà ni iyyaka na'budu wa iyyaka nasta'in ọlọ́run bá ní ẹ máa sọ pé mi nìkan ṣoṣo lẹ́ẹ̀ máa sìn wa iyyaka nasta'in lẹ́yìn náà ẹ máa sọ pé èmi nìkan ṣoṣo lẹ́ẹ̀ máa wá ìrànlọ́wọ́ wá sọ́dọ̀ rẹ̀ tẹ́ bá níṣòro bá a sọ jòkólẹ̀ ìyá ti kírun àbí kò sẹ́ni tí ò kírun láàárọ̀ yìí lẹ́yìn irun kí ló kù téèyàn máa yanjú lọ́dọ̀ ọlọ́run bí ọlọ́run sì mú ṣòro kú ò tí ó sì ràn wá lọ́wọ́ àlàáfíà jíjẹ mímu ìfọkànbalẹ̀ ìṣẹ́gun ọ̀tá méjèèjì yẹn ọlọ́run ọba aláàánìkan làá dájú ẹ̀kọ́ ọlọ́run ló gbọ́dọ̀ sìn tó bá sì níṣòro ọ̀dọ̀ ọlọ́run ló gbọ́dọ̀ lọ ọ gbọ́dọ̀ lọ́nú ẹ̀sìn àwọn abọ̀rìṣà lẹ́ni léyìí tá a ní tanra wa ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí nílẹ̀ yorùbá wọ́n ti di mùsùlùmí ẹlẹ́bọ ọ̀pọ̀lọpọ̀ àwọn àlùfáà nílẹ̀ yorùbá ti wáyé àwọn ìmáàmù mọ́sálásí wọ́n ti dàfẹ́ ẹlẹ́bọ àwọn míì a máa sọ nínú wọn pé àwa ń ṣẹbọ àwa ò lè kírun láì ní ṣẹbọ àwọn kan àwọn ń sọ pé àwọn ń ṣẹbọ àmọ́ àwọn yìí ṣẹlẹ́bọ ó di méjì ẹlẹ́ẹ̀kẹta àwọn kan ń ṣẹbọ àwọn ọmọ pẹ́bọ làwọn ń ṣe kí ni làwọn ń ṣe táwọn àfáà súnà tàbá wa dákẹ́ torí àwa la jí àmọ́ wa jí àwọn tó kù náà yí ìsìláàmù fíbi láti yorùbá ìsìláàmù wa nílẹ̀ yorùbá ó sí ìsìláàmù tá a nábì gbé wa o àwọn tí wọ́n bá ń ṣe bá a nábì ṣe gbé wa àní iṣu pẹ̀lú àwọn yẹn náà ṣẹlẹ àwọn tí wọ́n fẹ́ launch islam míì tó yàtọ̀ sí islam tá ànábì gbé wá bóyá nínú àwọn bàbá tó ti lọ àbáwọn bàbá tó ṣẹ́kù àbáwọn ọ̀dọ́ tó ti lọ àbáwọn ọ̀dọ́ tó ṣẹ́kù àbáwọn mùsùlùmí tó ti lọ àbáwọn mùsùlùmí tó wà láyé àwọn yẹn la nídìí láti ṣàlàyé fún tá bá ṣàlàyé fún wọn tí wọn bá wá gbọ́ kálukú ọmọ wa ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ọ̀rọ̀ wa di lakum dinukum waliya din àwọn ọmọ bá ti wá lọ ẹ̀yin náà ọmọ bá ti yín lọ kọ́lá kò ní dìjà ẹnu pé ẹ̀tọ́ tó yẹ ká fún yín nígbà tí ẹ ti mú bọ̀dìsà má ẹ̀sìn yín àní fún yín mọ́. lẹ́nìí mùsùlùmí ẹlẹ́bọ pọ̀ rẹpẹtẹ tẹ́ bá ní ẹlẹ́bọ ni yóò lóun ẹsẹ̀ lẹ́bọ̀ àwọn jọ ń kí jimá ni yóò lóun ẹsẹ̀ lẹ́bọ̀ òun wá yídi òun wá jimá ẹ̀rí láwà nílẹ́rìí òun ẹ̀ ń pè òun lẹ́lẹ́bọ kọ́dà ìlòmíà ni àá ẹ̀rí tóun lo jẹ̀lúbáàbù tóun tún fi nǹkan bojú ó tún lo nìkọ́ọ̀bù ẹ̀ wọ́n ń pè òun lẹ́lẹ́bọ tọ́ba sì ti kara bọ̀ kan nínú àwọn ẹbọ ẹlẹ́bọ ní jẹ́ lọ́dọ̀ ọlọ́run ọ̀kan ṣoṣo lọ́lọ́run òun nìkan náà òun ní dáṣẹ́ rẹ̀ ṣe òun nìkan náà ló sì lẹ́tọ̀ọ́ ká sìn ẹ̀yọ́ màá yá mi a máa gbọ́ wọn máa ní ẹlẹ́bọ ẹlẹ́bọ àwọn àfa àwọn wa kójọ lẹ́nìí wọ́n lẹ́yìn alùsùnà ẹ̀ ń pè wá lẹ́lẹ́bọ̀ ẹni gbogbo wa ẹlẹ́bọ ni wa àwọn ọ̀pẹ nìkan lẹ́lẹ́bọ àfẹ́ni tí máa ń ṣẹbọ tá a sì rí i tá a bá rí i ànípè lẹ́lẹ́bọ tábàrí ti ń ṣẹbọ báyìí gan àní ti pè lẹ́lẹ́bọ títí tá ṣàlàyé fún pé ti ń ṣe yẹn ìmọ̀ yẹn di ẹlẹ́bọ tọ́ba lóhùn òfin lẹ́yìn tó wọ́n máa ṣe nìyẹn àṣẹ wàá máa pè lẹ́lẹ́bọ àwákàsí pé bẹ́ẹ̀ ọlọ́run ló pè bẹ́ẹ̀ torí tí ń ṣe yẹn ọlọ́run tẹ̀yìn bá ṣe yọ dẹ̀ lẹ́bọ̀. ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa àwọn ẹbọ ńláńlá gbàgbàgbàgbà ó wà àwọn ẹbọ kéékèèké wà méjèèjì tẹ̀yìn bá bá a kú èèyàn wọ̀ ná ẹnu pé ẹni tó ń ṣẹbọ kéékèèké yọ padà jáde àmẹ́ni tí ń ṣẹbọ ńlá òun ò ní jáde mọ́ ọlọ́mọdé abáwọn sì kankan nínú méjèèjì àmọ́ pẹ́lẹ́ bọ yóò kú àti kékeré àti ńlá kò wá ní tọ́náwó kò sí ọgbọ́n tó fẹ́ dá sí ọlọ́run ti lérí ní alukur'an a'udhu billahi minash shaitanir rajim ọlọ́run bá ní inna Allaha ọlọ́run ní dájúdájú ọlọ́run inna tó lò ní ọlọ́run fẹ́ sọ̀rọ̀ ńlá ni ọlọ́run ní dájúdájú ọlọ́run la yaghfiru kò ní ṣàforíjì an yushraka bihi kẹ́nìkan ṣe bọ pẹ̀lú òun ọlọ́run ìbá jẹ́ ńlá ìbá jẹ́ kékeré tó ti kú lérí ẹ̀ kò ṣàforíjì wọ́yá gífìrì máa dúnà dáàdì kẹlìmọ̀ yẹ̀ṣá ọlọ́run bá níbẹ̀ bá ṣe ẹ̀ṣẹ̀ míì tó bá yàtọ̀ ṣe bọ̀ tó bá dojú àlìkìyàmà a rí i pé ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ni ó yẹ kó wọná àwa tú ẹ̀ṣẹ̀ náà kì ṣe bọ́ ńlá kì ṣe bọ́ kékeré ọlọ́run tó wu òun òun ò ní fi sínámọ́ òun ò fèrè jì torí pé kò ṣe bọ̀ àmọ́ tó bá tún wo tó kò láyé ẹbọ ṣíṣe ọlágbára débi pé gbogbo iṣẹ́ tẹ̀yàn ti ṣe kéèyàn tó máa ṣẹbọ níṣẹ́ rí wọ́n parẹ́ kò ní sínú fáìlì yàn mọ́ gbogbo iṣẹ́ tọ́jẹ́ṣẹ́ rí tẹ̀yàn bá ṣe lẹ́yìn ìgbà tó bẹ̀rẹ̀ sí ṣẹbọ kò ní wọnú fáìlì bí máa ṣe ń wọ̀ bẹ̀ báyìí yọ máa parẹ́ ni bí ìgbà tẹ̀yàn bá ń la ìlà sínú omi bọ́ bá ṣe ń la báyìí yọ máa parẹ́ ni láàṣẹ ní dákẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé kéwú nílẹ̀ Yorùbá lè ní wọ́n promote ẹbọ àwọn mímọ́ àwọn mi ọmọ nínú wọn àwọn àfa àwa dìde àwọn àfa súnà àwa dìde àmọ́ wa ṣàlàyé fáwọn tó mọ̀ ipe kan lè kú mbẹ àwọn tí ó mọ̀ kí wọ́n lọ lè mọ̀ káwọn náà sì kú mbẹ tí wọ́n bá wá kú mbẹ àwọn ọmọ wa tú àṣírí wọn nítorí pé ẹni tí bá ń ṣẹbọ yóò dó lórí ibú yóò tún sọ àwọn yẹn náà dó lórí ibú. ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ẹni tí bá ń ṣẹbọ ńláńlá ó ti jáde kó nínú ẹ̀sìn Islam gbogbo sẹ́ẹ̀rì rẹ̀ ni ó bàjẹ́ pátá ọlọ́run bá ní la yín aṣọ́rakita la yá àbátọ́ na amalu rẹ Muhammad tó o bá ṣe bọ gbogbo sẹ́ẹ̀rì rẹ̀ ó sì ti bàjẹ́ o wàlọ́wọ́ aṣọ́rakú ọlọ́run ní gbogbo àwọn anábì ọlọ́run tí wọ́n bá ṣe bọ láhàbítọ̀ ánìhùn màkánu yà àmàlùn gbogbo tí wọ́n ṣe ó sì ti bàjẹ́ o nínú àwọn sẹ́ẹ̀rì gbogbo ẹni tí bá ń ṣe bọ ńlá yòókàládù fìnnáàrì huwa yòókàládù fìnnáàrì ọlọ́run ọba aláwo ni mo jáde nínú ná tó ti wọ̀ náà yóò wọn bẹ gbére bọ́lọ̀ ṣe sọ́nà lè Kùránì nìyẹn ó ní innal ladhina kafaru ọlọ́run ní gbogbo àwọn tí wọ́n ti di kèfèrí min alil kitabi nínú àwọn tá a fún tíra síwájú àwọn jù àtàwọn alátẹ̀wọ́ wal mushrikin àtàwọn ẹlẹ́bọ àwọn afẹ́ ẹlẹ́bọ àwọn ọmọlẹ́kẹ́ ẹlẹ́bọ àtàwọn ẹyẹ ẹlẹ́bọ àtàwọn bàbá ẹlẹ́bọ aláàjì ẹlẹ́bọ aláàjà ẹlẹ́bọ ọ̀dọ́ tí ń ṣẹbọ ọlọ́run bá ní wal mushrikin gbogbo àwọn ẹlẹ́bọ fi nari jahannama ọlọ́run bá ní iná jahannama ni wọ́n wọ̀ o khalidina fiha ọlọ́run bá ní wọn ò ní jáde ń bẹ̀ ulaika hum sharrul bariyya torí pé ẹni burúkú ni wọ́n bó ni wọ́n sì ń jẹ́ ẹni burúkú ọlọ́run ló dá o ọwọ́ àgbà pé ntọ́lọ́mọba aláàdá ó lè ṣe ntọ́lọ́mọ ń ṣe ọwọ́ àlọ́ lè bá ó sì mọ̀ pé kò lè ṣe ọ̀fẹ́ sẹ̀sìn ọwọ́ àlọ́ lè ṣe ntọ́lọ́mọba aláàdá ó sì mọ̀ pé nǹkan yẹn ọlọ́run ọba aláàlọ́ dá ntọ́lọ́run sì dá ò lè jọ́lọ́run tí ò bá jọ́lọ́run à lè sìn gbogbo ẹni tí máa ń sèkan nínú àwọn ẹbọ ńlá tá a fẹ́ kà yìí àwọn àlùfáà níyọ jáde kó nínú ẹ̀sìn Islam a sì máa pè é lẹ́lẹ́bọ lẹ́yìn ìgbà tá a bá ti ṣàlàyé fún tí ò túwọ́ tí ò ti túwọ́ a gbà pé gbogbo sẹ́ẹ̀rì rẹ̀ ó ti bàjẹ́ lẹ́yìn náà àwa ti gbà pé ó ti kó nínú Islam lẹ́yìn náà a gbà pé a lè kírun lẹ́yìn ẹ̀ tó bá tí bá ṣàlàyé àwọn ẹbọ yìí fún yín sìn èèyàn máa sọ mọ́ṣáláṣí tí ó ti kírun ni èèyàn sì máa sọ ẹ̀yìn ìmáàmù tí ó tòsí ìwọ wà ní tijú mọ́ ipe ah, níbo láti wàá máa kírun wọn náà gbọ́dọ̀ máa kírun ó sì gbọ́dọ̀ máa nírun ẹni tó sì fẹ́ kírun fún ọ yìí ẹlẹ́bọ ni ó sì mọ̀ pé ń ṣẹbọ ó sì ti sọ fún olóhùn òtúwọ́ ṣùgbọ́n ọmọ wa kírun lẹ́yìn rẹ̀ lánìyàn kó ń tijú rẹ̀ àbí kó lè kó ọba kó ọba àdẹni tí ò ní nírun ẹni ọba sì ti nírun yọ wọ iná ọlọ́run láàyè sọlá wàrà à wà láàyè sáwùwàjì kọ́dà àní fún lọ́mọ àní fún yàwó àwa náà ò ní fẹ́ ọlọ́run ní ẹ gbọ́dọ̀ fún àwọn abọ̀rìṣà ọlọ́run ní ọmọ yẹn obìnrin ẹ gbọ́dọ̀ fi wọ́n fún àwọn ẹlẹ́bọ̀ọ́ wàlá yòtàwálà lẹ́yìn náà a gbọ́dọ̀ mú lọ́rẹ̀ ayò ẹni tó gbé ẹbọ rò pé ẹlẹ́bọ ni káwá mú ní ọ̀rẹ́ five and six ipe wọn ò lè má rí ọ àfi kó délé ẹ̀ òun náà yọ máa wálé rẹ lẹ́yìn náà ó máa ràn án lọ́wọ́ lérí ẹ̀sìn rẹ̀ ó mú lọ́rẹ̀ ayò tónítọ̀hún bá kú tọ́lọ̀ bá ní kó sí wa tí wọ́n ti ń ṣẹbọ wọlé ayò gẹ́sàl à bá wọn wẹ̀ ẹ́ wàlá yóò káfàn à ní fi aṣọ sí i la aṣọ tó kú sínú ẹ̀ òun náà láfi yí lọ́wọ́ jẹ́ bí àbọ̀jẹ́ bàbá à ní faṣọ wáyé sí i la. wàlá yóò kọbàrú fi makọ́bìrì mùsùlùmí ìtẹ̀ wa tọ́jẹ́ tẹ̀ mùsùlùmí yẹn ta ní yẹn à ní gbé lọ́bẹ̀ á gbé lọ ìtẹ̀ àwọn yòókù ẹ̀ ẹni tá a wí wàlá yóò dé àlà à sàdúrà fún kọ́lọ́mù akẹ́ẹ̀ sẹ́wọ́n ní lágbájá kú amẹ́lẹ́bọ ni a ní kọ́lọ́n fi sáàyè rẹ̀ ibo la yé rẹ̀ finari jahannam sehu lágbájá kú a sì mọ̀ pé ẹlẹ́bọ ni a ní ní rahimahullah a ní sọ bẹ́ẹ̀ àfa lágbájá wọn lọ jáde láyé a ní lọ bí jànásà rẹ̀ àwọn ọmọ nsọ́ jànásà lọ́nìí. bó láṣọ wàá mọ̀ gbẹlẹ́bọ ni tá a bá ní ti ń ṣẹbọ báyìí tá a bá sọ fún pé ẹbọ lẹ́ ń ṣe yìí ẹ má ṣe má tó ní òun ò lè fi orò òdílé lẹ́ o ẹ̀sùn ní ká má sọ̀rọ̀ òdílé òun ò lè fi ẹbọ tóun ṣe yìí lẹ́ o òun má ṣe lọ àtijàre rẹ̀ tá a bá kírun síra a rí báyìí ti ń ṣe a sì sọ fún lẹ́yìn ìgbà tá a sọ fún tán lólóhùn ò ní yí padà ẹlẹ́ẹ̀kejì òun ni kọjá pé òun gangan lọ sọ fún gbogbo ayé pé ẹlẹ́bọ lòun òun ṣẹbọ o pé báwa ṣe wà yìí àwa ń so oògùn ẹ̀yin alùsùn náà lè gbọ́ èlé mà àwa ń tiwa àwa ń jerí eku àwa ń jerí ẹja eré èèyàn nìkan làwọn jẹ agbáṣẹ́wò kan ní lẹ́kọ̀ọ́ mi ó ní gbogbo eré jíjẹ ni àtẹ̀rí eku àtẹ̀rí ẹja àtẹ̀rí asín ó ní eré èèyàn nìkan ní kéèyàn má jẹ ẹ̀sẹ̀ jẹ yìí mọ́ nìyí ẹ̀ ń jẹ tẹ́lẹ̀ nígbà tí wàásì pọ̀ lójú wọn sá ìjọba náà sì gbà pé yín táwọn afáàsó náà sọ pé ẹ má lo eré èèyàn yẹn àwọn náà fọwọ́ sí tí wọ́n bá gbé nìkan mú pẹ̀lú eré èèyàn àfa àwọn òní kú oníṣẹ́lì tí ì jáde láyé ọwọ́ ni ẹ má lo eré èèyàn mọ́ àmọ́ eré eku àdérí ẹja jíjẹ ni sọ́lọ̀ ni a eré eku tó fẹ́ jẹ yìí fẹ́ fi ṣe jàmá ó fẹ́ fi ṣe bọ́ láàrin tani ti ń sọ ọ́ eléyìí ti declare pé ẹlẹ́bọ lòun àwọn àwọn afa ni bẹ́ẹ̀ bá ti sọ pé ẹlẹ́bọ nu ó ti fìdí ẹ̀ múlẹ̀ wọ́n máa wá unar bàbá ti jáde láyé inú nání lọ ẹ̀yọ́ máa ya afẹ́lẹ́bọ afẹ́lẹ́bọ ọ̀rọ̀ yẹn ó gbajúmọ̀ gan láwùjọ wa eléyìí afẹ́lẹ́bọ tọ̀hún afẹ́lẹ́bọ eléyìí náà afẹ́lẹ́bọ tọ̀hún náà afẹ́lẹ́bọ dọ̀wọ́ abitu takfiri èyàn gbọ́dọ̀ mọ̀ tí wọ́n máa sọ o kéèyàn tó máa dá sí ẹ̀sìn wa alákọ̀ọ́kọ́ kó o tó lè dájọ́ lẹ́yìn lẹ́rí pé ó ti di ẹlẹ́bọ bóyá mùsùlùmí ẹlẹ́bọ àbá àfẹ́ ẹlẹ́bọ ìwọ tó ń sọ pé èèyàn ń ṣẹbọ o kọ́kọ́ mọ kí ni wọ́n ń pè lẹ́bọ kó má jẹ́ pé ọ̀tọ̀ ni tí ẹni yẹn ń ṣe ọ̀tọ̀ ni tí ìwọ ń pè é yóò wá ní bùkátà sí kó o gbálékè lọ kó o lè bá àwọn àfa àpẹẹrẹ ẹ̀ka ẹni kò láwọn wálé kó lẹ́yìn jọ́ méjì jọ́ mẹ́ta jọ́ kan náà ó lè fi kọ́ ẹbọ ńlá ẹbọ ńlá ẹbọ ńlá ẹbọ ńlá ó wà ní Quran àwọn afa ti kọ́ kalẹ̀ asheikh Muhammad bin Abdul Wahhab Najidi wọ́n ti kọ́ sínú tírà wọn kò láwọn láàgùn jìnnà ìwọ tó pè yẹn lẹ́lẹ́bọ sí wọ́n gán dẹ́bọ mọ̀ ọmọ ẹbọ ó sì mọ ẹ̀rí tó ṣe kíni ẹ̀rí tó gbé ipe Ọlọ́run bá aláàsọ báyìí pé nǹkan báyìí o ẹbọ ni ẹlẹ́ẹ̀kejì iqamatul hujja ala al-mushrik ọ wà á lọlé bá ẹlẹ́bọ yẹn ọ bá sọ̀rọ̀ ó sì wá sí fún ipe intanṣe ẹbọ ni Ọlọ́run sọ nínú sura báyìí ọlẹ́ni tí bá ń ṣe báyìí ẹbọ ni ń ṣe anabi sọ nínú àdìsí báyìí ipe ní tí bá ṣe báyìí ẹbọ ni ń ṣe ó mélòó jama ó méjì lẹ́yìn náà ẹni tí wọ́n jẹ́ ń pa wọ́n wọ́n fa lọ́wọ́ wọ́n fa lẹ́sẹ̀ wọ́n ságbẹ́rẹ́ sí láyà nígbà tí àárẹ̀ ọlọ́bọ̀rọ̀ mọ́pìlẹ̀ lẹ́bọ ó ti sùn lọ kátó fi nǹkan ra lẹ́sẹ̀ nígbà wọ́n wá jí lọ́wọ́ di pé wọ́n ní ìyẹ́ ẹlẹ́bọ kan ló mú wá fún wọn wọ́n jẹ́ ń panu àbí wọ́n jẹ́ ń pani torí wọn ò nígbàgbọ́ nínú tí wọ́n ṣe yẹn fa lọ́tún wọ́n ya ẹnu rẹ̀ túláàsì wọ́n dàn kan síbẹ̀ pẹ̀lú ògógóró àti sinapu ó tú kórìí tu kì í ṣẹlẹ̀ bọ̀ bó ṣe jẹ́ pé nǹkan ẹbọ ló ṣe kíni ló lò àmọ́ torí pé wọ́n jẹ́ ń pa ni ànípele lẹ́bọ̀ lẹ́yìn náà ẹni tó jẹ́ pé ó ṣe mistake sọ̀sọ́kúsọ ọwájọ́ rẹ̀ bọ ànípele lẹ́bọ̀ ó sì gba Islam àbánsàdúrà fún lọ́ba ní àmì Jésù kọ́ wá ní ẹni tó bá ti ní Jésù gbàdúrà torí àmì Jésù Jésù gbàdúrà ní tómi wọ́n ní àmì Allahumma stajib ọlọ́run gbà á tó bá ní àmì Jésù ìtumọ̀ ẹni pé ọlọ́run bá Jésù gbà á ò ànípele lẹ́bọ̀ èè paripa ọkàn bọ́ lẹ́nu ẹ̀ bàbá sẹ kó nínú sẹsẹ <laughs> nígbà jáde lẹ́nu ànípe lẹlẹbọ pé ah ọ̀rọ̀ tó jáde yẹ ọ̀rọ̀ yẹn sì máa ń sọ yẹn lẹlẹbọ ni téèyàn bá dà níyàn rẹ tó mì nìyẹn ayé o ayé tótó làwọn anìkíni túmẹ ah ó ní mo túbá bá a ṣe máa ń wí tẹ́lẹ̀ nìyẹn ẹni bá sì kí ayé mẹ́sàn-án mẹ́wàá ẹlẹ́bọ ni ayé o ayé kẹ ìmúlẹ̀ ayé wa ayé ń bẹ́ bi tí ọlọ́run kó wọn sí tí pọ́ ọlọ́run sì ká wọn síbẹ̀. Si wọ́n wọlé kọ́hìrù fọ́kọ̀ ìbáàdì yìí wọn ò lè ṣe kankan nínú tọ́lọ̀mọ̀ ṣe wọn ò sì lè gba kankan nínú tọ́lọ̀mọ̀ gbà nínú jọ́sìn olùlẹ́láyé dọ́ọ̀fà tọ́líbù wal matlub ọlọ́run ẹ̀yìn tẹ̀ lọ́dọ̀ ayé àtàwọn ayé tẹ̀ sá lọ́dọ̀ wọn ọ̀lẹ́ gbogbo wọn. ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa nígbà ọ̀rọ̀ wa rí báyìí a wà lọ lè sọ́ra wa kó o tó lè pèèyàn ní ẹlẹ́bọ tó bá ti pèèyàn lẹ́lẹ́bọ ti pèèyàn kèfèrí o owó sì wádìí dáadáa o torí anabi ni idà káfara rọ́jùlù àká anabi ni èyíkéyìí nínú ọmọ ayẹ́sìn tó bá pe ọmọ ayá rẹ̀ ní ẹlẹ́bọ ó pe ní kèfèrí fakọ̀dì bá abiha ahaduhuma anabi ni ẹnìkan nínú àwọn méjèèjì tẹ̀lẹ́bọ anabi ni ẹnìkan nínú àwọn méjèèjì ó ti dẹ̀lẹ́bọ ó ti di kèfèrí bọ́yá ẹni tí ń sọ̀rọ̀ abẹ́ni tí wọ́n sọ̀rọ̀ nípa ẹ̀ tó bá dé lóòótọ́ bá ni ẹni yẹn ń ṣe é kèfèrí náà ni wọ́n máa jẹ́ àmọ́ tí ó bá ṣe kúfúrú tọ́ ọ wá ń pè ní kèfèrí ìwọ ti di kèfèrí wájú ọlọ́run ọlọ́mọdé àgbẹ̀ ti wá o ló sì jẹ́ pé ẹnu yìí bàbá fẹ́ yanu sọ̀rọ̀ káwádìí ẹ̀ dáadáa ọ̀nà mélòó mọ láàfin mọ̀ pé lágbájá ẹbọ rẹ ti confirmed owó kọ ká máa pè lẹ́lẹ́bọ ó ti wà confirmed ọ̀nà méjì alákọ̀ọ́kọ́ tá a bá rí ti ń ṣẹbọ báyìí tá a sì sọ fún tó ní ẹ̀sìn súnà òun ọba yín ṣe ẹ̀sìn àwọn bàbá lòun ṣe ṣéwù lágbájá báyìí yóò sì dárúkọ ṣéwù yẹn lóòótọ́ alóhùn ló fún un láṣìírí yẹn àwọn òtẹ́lẹ̀ tí yìn kí lọ́kàn ti wá pẹ̀lú ti yìn àwa ní tíra ní gàrí tíra ni ó ti di kíni ó ti di mùsùlùmí ẹlẹ́bọ ó ti dàfẹ́ ẹlẹ́bọ òun ní kírun lẹ́yìn ẹ̀ mọ́ bọ́ bá kú òun ní ní ó ti dọ̀mọ́ náà. ẹlẹ́ẹ̀kejì òun náà ni kọ́ sọ ọ sọ fún rẹ̀ ipe àwa ń ṣẹbọ àwa ń ṣẹgbéyàwó nígbà tí nǹkan rọ pé a gbàjẹ́ ẹ ọsọ bẹ nígbà tí sọ ẹ fi túbà tí o fi túbà padà tó bá ti túbà padà ó ti dọ̀mọ̀ ya yín ọlọ́ọ̀ni wọ̀nyí ń táàbù ọlọ́ọ̀ni tí wọ́n bá túbà kó tán tún darapọ̀ mọ́ yín tẹ́jọ́ ń kírun wà á tẹ̀ zaka táwọn náà tún yọ zaka fa ikhwanukum fi din nígbà náà ni wọ́n wá jẹ́ ọmọ ìyá yín nínú ẹ̀sìn wọ́n yín lámúyà túbú ńkọ́ tí wọ́n bá túbá ńkọ́ falaysu bi ikhwanukum fi din wọ́n yẹ sọ ọmọ ìyá yín nínú ẹ̀sìn àárín yẹn làwọn èèyàn gbọ́yé ni wọ́n fi máa sọ pé ẹrí èèyàn tó léyìn yín kírun ẹni kèfèrí ni ní máa sọ yẹn di ẹlẹ́bọ ẹlẹ́bọ náà láàmú pé títí tí ó fi túbá lọ́dọ̀ ọlọ́run àníwá ò ṣirik ibadallah àníwá ò ṣirik tó yẹn wàá kà kánkànkan torí ẹbọ pọ̀ ẹbọ pọ̀ ọlọ́run ló ti sọ bẹ́ẹ̀ ọlọ́run ló sọ bẹ́ẹ̀ anabi ló sọ bẹ́ẹ̀ alákọ̀ọ́kọ́ nínú ẹbọ téèyàn ó máa karabọ̀ fi máa sọ pé ń ṣẹbọ àbí tá fi máa pè é ní àfẹ́ àlè ìmánu bi ghairi Allah kéèyàn gba nǹkan kan nínú tọ́lọ̀ ń dá ipe ọ wà nípò ọlọ́run èyí tó yẹ ká wá èyí tó yẹ ká wá lọ́dọ̀ ọlọ́run tabati dọ́dọ̀ rẹ̀ bùkátà bìyà ìmọ̀ bá gbọ́ yorùbá yẹn àlè ìmánu bi ghairi Allah kéèyàn ní ìgbàgbọ́ sí nǹkan nínú tọ́lọ̀ ń dá ipe ọ wà nípò ọlọ́run ipe ntọ́ yẹ ká wá lọ́dọ̀ ọlọ́run sọ́yìn pé ọlọ́run ọba aláàní ká máa wá sọ́dọ̀ ọ̀hún fàfírù ìlàlá ọlọ́run ni ẹ sá wá bá mi ayé wa nu koran ọlọ́run ọba ni waqala rabbukum ud'uni astajib lakum ọlọ́run ọba yín ni ẹ pè mí yín dá yín lóhùn aláàní ẹ pè mí ó ká ṣe kí ni ká wá nǹkan yẹn wá sọ́dọ̀ òun ọlọ́run ya ayyuhan nas ubudu rabbakum alladhi khalaqakum ubudu rabbakum ọlọ́run ọba ni ẹ̀yin ẹ̀yin èèyàn ẹ̀sìn míì sẹ́mi pé ìrànlọ́wọ́ àti ìbáàdà ibo lọ́lọ́run darí ẹ̀ sí ọ̀dọ̀ ara rẹ̀ tọ́ba ti ní nǹkan kan tó gbàgbọ́ ó wà nínú yàrá ó wà nínú ilé ó wà nínú ṣọ́ọ̀bù nǹkan tó gbàgbọ́ ipe yóò ṣe dọ́là ọmọ ṣe ó ti dẹ́lẹ́bọ̀ nítorí mú ọ dẹ́lẹ́bọ̀ ni pé ó ti fi nǹkan òun ṣẹ́gbẹ̀ẹ́ ọlọ́run ja'alu sharikin eh, ma'a Allah ọgbà pọ́lọ́n wa o wọ́n ní sáwọn ọmọ pọ́lọ́ ń bẹ ní sáwọn gbàgbé òṣè Allah ni àwọn gèfèrè mọ́kà náà gbàgbé Allah wa ọlọ́ni bàyẹ̀ dàrọ́ kí bo fìlìfúlù kí dá àwùlá ọlọ́run bá ní tí wọ́n bá ń bẹ nínú ọkọ̀ ojú omi tí atẹ́gùn wọn fẹ́ tọkọ̀ ojú omi tó fẹ́ dànù dá àwùlá ọlọ́run láwọn gèfèrè wọ́n wà ní Allah Allah Allah wọ́n mọ̀ pé wà lókè sánmà Abdullahi baba anabi ìbá wọn ni wọ́n sọ ní Abdullahi ṣe anabi ti dá yín gbà yẹn wọ́n gbàgbọ́ Allah ọlọ́run wọn ní Allah Allah Allah Allah falamma najjahum ilal barri idha hum yushrikun ọlọ́run bá ní taba wà láwọn tán tí wọ́n bọ́lẹ̀ nínú ọkọ̀ ojú omi tí wọ́n bọ́ sí èbúté tí wọ́n là kú ònú wàhálà tí wọ́n bọ́ lọ́wọ́ kú idha hum yushrikun nígbà náà wọ́n sẹ̀ wá máa ṣẹbọ yọ́sẹ̀ wá wò pé ah kí ni tí mo sọmọ́ di òṣìṣẹ́ o nígbà tẹ́gùn yẹn fẹ́ ah, aláàmà wọn àbá wọn jama gbogbo àwọn ẹlẹ́bọ tá a wí iná tí kan bá dàrú tán wọn ni ẹlẹ́rìí àfa ẹlẹ́rìí imam ọlọ́run o ni wọ́n máa pariwo lọ́sibítù ọlọ́run o <laughs> nǹkan ti rọ́ nìyẹn gbogbo àwọn òòṣà rẹ ti ṣe kínní wọ́n ti disappoint ẹ̀ aláwa aláwa òun kọ́ ní ìgbàgbọ́ tó yanrantí rùbùbíyà wọ́n pè yẹn olùhíyà ó gangan ọlọ́run torí ẹ̀ràn àwọn ànábì ọlọ́run wálé ayé àwọn yẹn máa rùbùbíyà tẹ́lẹ̀ olùhíyà ni pé ọlọ́run nìkan ni kẹ́ máa sìn oníkan ní kẹ́ máa bẹ̀ oníkan ní kẹ́ máa pè oníkan ní kẹ́ máa wádà lọ́wọ́ lọ́dọ̀ ẹ̀ ní tí wọ́n ń pè ní ìbádà gangan nìyẹn kò sí wàhálà láàrin àwọn ànábì ọlọ́run àtàwọn òjíṣẹ́ wọn lérí rúbùbíyà àwọn náà gbà pé aláwa àmọ́ ẹja sìn àlá nìkan ibi tí wàhálà ti dé nìyẹn ló sì jẹ́ pé gbogbo yín náà lè gbà pé aláwa kọ́dẹ̀ lómi yàlá yàlá yàlá yóò fa ten thousand yàlá yàlá yàlá yàlá yóò fa one million àyàn fàfàkúfà tọ́ba wá fa yàlá tán yà látìfù tán kí ló kù tó ń lọ lè mú ìdáhùn ìṣirikùn yà wà lọ lè mú igba ayé tó wà nínú tọ́lẹ́tì rẹ̀ yóò bu ọ̀sẹ̀ ńbẹ̀ yóò pọ̀fọ̀ sí yóò fi lérí kankan kankan onígi kankan aláṣọ yóò mọ̀ wẹ́ ọ wá ní àárá wọn mọ́sálásí àtúnpà àwọn ẹlẹ́lẹ́bọ kí ni wọ́n ń sẹ́nu yàrá yẹn yìí tó ń ṣe Islam ló ń ṣe yẹn àwọn baba aláwo ni wọ́n ń ṣe àwọn ajígbọ́tòsà àwọn ni wọ́n ń ṣe ó sì kọ̀nfàmù ní táwọn ṣe nìyẹn adigbọ́tò sọ̀ jẹ̀bi o ẹ̀sìn rẹ̀ ní í ṣe lákùndínnìkún wọlé ẹ̀dì kò síjà ìwọ má di ìwọ má ìwọ má bọ̀ sí láyìn tiwọn láyìn tiwa ní kí wọ́n ṣe kí ni kọ̀ wá ọlọ́run ní innamal mu'minuna ọlọ́run láwọn olùgbàgbọ́ òdodo alladhina amanu billah àwọn tó gbà Allah nìkan gbọ́ ni o wa rasulihi táwọn tẹ̀ gba Muhammad gbọ́ thumma lam yadtabu wọn ò dẹ̀ ṣe yẹ méjì ẹ̀mí wọn ò yí sọ́nà méjì ọ̀kan náà ni thumma lam yadtabu ọlọ́run bá ní wọn ò ṣe yẹ méjì araib tẹ́bá ní kíní sọ alá alá ló fi ṣẹ̀wọ̀n níbo láwa wà bá yọ lọ ọlọ́dẹ alá náà ni wọn tì í tì kò ní tì wọn fà á kò ní fà yóò ní èyí tẹ́ ń fà òun sí yẹn kóun sì kú ó sì tẹ́ òun lọ́rùn àwọn yẹn ti bọ́ kó ń bẹ bọ́ àmọ́ ẹni tó jẹ́ pé òun sì yẹ méjì pé wọ́n là láàmú sí wọ́n ní bàbá kan tó wà ní níbì kan ipò òsà rẹ̀ bẹ́ẹ̀ bá ti jòkó tì í gbogbo tí ń dà wá láàmú yìí yóò kó o lá o ká fún ọlọ́run tọ́lọ́run ká fún késàrì ní ti késàrì o islam tán fẹ́ ká máa ṣe ilẹ̀ yorùbá nìyẹn lẹ́ẹ̀fi délé ìmáàmù lẹ́ẹ̀bá tẹ̀sùbá ẹ̀ẹ́bá koran ẹ̀ẹ́bá ìgbà ayé ẹ̀ẹ́bá ọ̀pẹ̀lẹ̀ àwọn tán dáfá yóò lóun tẹ yẹpẹ ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn Islam ọ̀rọ̀ Islam ti kílíà gan ní gbogbo àgbáńlá yé bẹ́ẹ̀ bá túbá kẹ́ ẹ padà sínú ẹ̀sìn Ọlọ́run ẹ yẹ̀yẹ́ yẹ̀yẹ́ náà ti dé ẹ̀rù ti ń bà yín ẹ̀rù ti ń bà wọ́n o àwọn èèyàn sọ lamẹ́ríkà ní London ní USA wípé àwọn òṣìṣẹ́ Islam ẹlẹ́bọ mọ́ ó tó gẹ́ẹ́ àwọn fẹ́ ṣe islam pure islam ẹlẹ́ẹ̀kejì nínú tí ń sọ yẹn dẹ́lẹ́bọ ní kọ́ lọ lè fẹ́rí kanlẹ̀ fún kankan àbí kí orùkù fún kankan àbí kó jòkó tì kankan káwa ní kí ló ń ṣe mẹ́ o a ní òun sin tó òun jòkó tì ní aha ó ti dẹ́lẹ́bọ gbogbo àwọn oníṣẹ̀ṣe kí ni wọ́n ṣe wọ́n ní ilé elédè àbí wọ́n ní ilé elédè wọn àwọn oníṣẹ̀ṣe wọ́n ní ilé òòsà wọn àwọn náà ní àwọn náà ní làǹbẹ̀ńbí má pa wá ìtìlá ń bẹ lákòjọ wọn pè lákòjọ kò rí nǹkan kan kójọ láti jẹ kò rí kójọ fún rẹ kò sì rí kójọ fáwọn náà àwọn náà sì mà wọn sì takùtì mo kọjá lẹ́gbẹ̀ẹ́ lẹ́jọ́ kan mo yọjú wo báyìí búlọ́ọ̀kù sísì ni wọ́n fi ṣe kínní òun ni wọ́n fi mọ́ búlọ́ọ̀kù sísì mo rà àkísà àkísà bíi méjì mẹ́ wọ́n sì pẹran lọ́dún wọ́n sì gbà pé òun ní ń darí láǹbẹ́ ta ni ń darí láǹbẹ́ jama àti gbogbo agbègbè rẹ̀ àti gbogbo ayé alihamudulilahi rọ́bìl alami tìlú yín náà wọ́n náà mọ tìlú yín akọjá lọ́nà jẹ̀sà àwárí ibìkan wọ́n kọ́ onígun mẹ́rin ni wọ́n kọ́ ojúbọ èṣù alájí ńlọbẹ̀ alájà ńlọbẹ̀ mùsùlùmí ńlọbẹ̀ ẹ wá ní ẹ̀ ń wá mọ́sálásí àti ń pè yín lẹ́lẹ́bọ̀ọ́ ilé tẹ́ ẹ kọ́ yẹn àwọn wo ni wọ́n máa ń kọ́ àwọn ni wọ́n máa ń lọ́bẹ̀ àwọn ẹlẹ́bọ bẹ́ẹ̀ bá ti ń lẹ bẹ́ẹ̀ bá ti ń ṣẹbọ wọ́n ti kó kọ́ yẹ́rẹ́ nínú sìláàmù bí ẹ ṣe muslim ojú kan lèyẹ́ máa ń ṣe kínní lèyẹ́ máa ń dúró sí ọlọ́run yá ayọ̀ lẹ́dínà àmánù ọlọ́run bá ní ẹ̀yin olùgbàgbọ́ òdodo eré kà ó ọlọ́run ní ẹrù kù wọ́n sì jùdú ẹ̀fẹ̀ rí kanlẹ̀ wà àbúdú rabbakum wà àbúdú rabbakum ẹ̀fì méjèèjì sìn ọlọ́run ọba yín ẹ̀sìn ni bẹ́ẹ̀ bá ti ṣe yẹn ó ti di ẹlẹ́bọ̀ọ́ bó bá ti rùkú fún yàn tọ́lọ́n panlé ó ti dẹ̀lẹ́ bọ̀ tó bá tẹ̀ ó ti dẹ̀lẹ́ sẹ̀ tó bá débi rùkú ó ti dẹ̀lẹ́ bọ̀ ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ẹlẹ́ẹ̀kẹta kéèyàn tẹ́wọ́ báyìí kó fẹ́ béèrè kankan nínú ọlá ayé àbí nínú oore tí ń fẹ́ àbọ̀ wá ìdáàbòbò níbi aburú kan àwa rí i pé n tó tẹ́wọ́ sí yẹn kì í sọ lọ́hùn kéèyàn ọmọ pé ẹni tí ì sọ lọ́hùn pé kó gbà òun lẹ̀ ipe kó ṣe kíni kó ṣe tóun fẹ́ fún un ẹbọ ni gbogbo ọ̀dà táwọn kan fi kún àlìsítìgáàtà bìlà òlìyà àlìsítìgáàtà bìsọ̀lìhìn gbogbo ọ̀dà tó wù ká fi kún ẹbọ ni nínú Islam òní pe àmàláìkà òní pàjẹ́ òní poso òní pe sehu òní pe wali òní pòkú òní pe lẹ́yẹ òní pe àwọn àgbà ẹ̀yin ayé o ẹ̀yin àgbà o òní pọ̀fọ̀ tó o bá ti ṣe kankan bẹ́ẹ̀ o ti bọ́ sọ́dọ̀ àwọn aláwo o ti bọ́ sọ́dọ̀ àwọn ajígbọ́ tòṣà tọ́lá àwọn òfin pamọ́ ní táwọn ń ṣe nìyẹn wọ́n kì í ifá wọn wọ́n kì ọlọ́wọ́n ọba wọn ní tí kì yẹn jama tọ́gùtù ni èṣù wọ́n kì í èṣù torí pé kò pé mẹ́ta méjì náà ni walaqad ba'athna fi kulli ummatin rasula ọlọ́wọ́n bá ní gbogbo àwọn ànábì ọlọ́wọ́n tá a gbé dìde iṣẹ́ tá a ní kan wá jẹ́ anibudulaha ibi kan máa sin Allah nìkan wọ́n jẹ́ tanibu tọ́gùtù kí wọ́n jìnnà sí Togut tọ́gùtù ni gbogbo tí wọ́n ń ṣe nílé àwo ilé bọ̀dísà tọ́gùtù ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ kí ni wọ́n pè tọ́gùtù jama ṣaitan kul innama adu rabbi eré anabi sọ ọlọ́run ní ká anabi sọ pé adu rabbi innama adu rabbi ọlọ́run bá aláǹkan lè mí máa tẹ́wọ́ sí ni máa pè é wala ushriku bihi ahada ìnífẹ̀ẹ́ lomi ìsẹ́gbẹ̀ẹ́ ọlọ́run tí tó máa képe ìbọ̀lẹ́tẹ̀ wá o ọ̀wọ̀ náà tọ́ bá ti túbá o ti dẹ́lẹ̀ bọ̀ àní kẹrùn lẹ́yìn ẹ̀ ẹni bá ní yáṣẹ́ o Ibrahim táwọn bá ti dé masalasi ni pé a baba mọ̀kádàmù ni àwọn ekérùn lẹ́yìn mọ̀kádàmù ẹ̀fẹ́ ekérùn lẹ́yìn mọ̀kádàmù Mukadamu ò lè jẹ́ mùkádàmù àfikọ́ gbà pé ìsìgáàtà ẹ̀sìn ni ìtàgbọ́n ní ìsìgáàtà ni pé tábà fẹ́ pe ọlọ́run àwọn wòlíì ní ká pè tábà ti wá pè wọ́n ọlọ́run máa dáhùn níbo lẹ gbẹ́sìn yẹn wá suratul jin aya twenty lọ́lọ́run ti ní ẹ má pe nǹkan mi lẹ́yìn ọlọ́run ẹni má ti pe nǹkan mi lẹ́yìn ọlọ́run ti dẹ́lẹ́bọ àṣírí tí ò kílẹ̀ àṣẹ wọn nípa wa ìní ń sọ yẹn torí wọ́n máa sọ pé afáàyàn ọmọ kírun lẹ́yìn mi tọ́jà pé gbogbo wájú mi báyìí ó ti lẹ́pàdì látara sùjúdù bẹ́ẹ̀ ni kó luhò kó luhò kọ́dà bíi eruku ràkúnmí bọ́ọ̀ bá ti ṣe ṣìkàtà ẹlẹ́bọ ni ọ́ torí Allah ló ní wàlá tad'u ma'a Allahi ahada ẹ má pè ẹlòmíì mímì ọlọ́run èmi nìkan ṣoṣo ni ẹ má pè ẹni bá ti ń pè nǹkan míì ó ti sọ ó ti sọ nǹkan yẹn di irú fọlọ́run ó ti dẹlẹ́bọ ẹ rí pé ń sọ ni máa yà wá àwọn ọ̀láyà wọn ọ̀lá dìísì lérí tí wọ́n ṣe níwọ́n tó ń gbọ́ mi ò fi ní tẹ̀lé wọn nígbà wọn bá ti sọ̀rọ̀ tí wọ́n máa yà wá <laughs> tí wọ́n bá ti lọ wọ àyà wọ́n ti bọ́ kúrò lọ́wọ́ ẹ bọ́ ẹlẹ́ẹ̀kẹrin adábòho lè kéèyàn máa pa ẹran ẹlẹ́mì ẹran ẹlẹ́mì adìẹ ẹlẹ́mì ògúnfe pẹ́pẹ́yẹ àdàbà esinsin ẹyẹ esinsin esinsin ló kéré jù yẹn mọ ní tó tún kéré ju esinsin lọ tó bá ti ní ẹ̀mí ọ gbọ́dọ̀ pa á fún ọ̀sà kankan tó bá ti pa á fún ipe ọya gba ẹran o wọn bẹ lélẹ́rìí ni o gbogbo àtẹnudá bẹ ajá àbí wọn pa wọn jù síbẹ̀ ni o wọn tó wọn ti dẹlẹ bọ àbí wọn po ọṣẹ wọn po ah àwọn afáwọn jálàbí ńlẹ Yorùbá wọn po ọṣẹ wọn po ọṣẹ wọn po ọṣẹ bá ẹgbẹ wàlàdì ọmọ nǹkan bẹ̀ yẹn ọyá mu adìẹ yẹn wá ọyẹ du síbẹ̀ ẹ̀jẹ̀ máa ṣe sòsòsò sẹ́rí ọsẹ wọ́n wá po wọ́n po wọ́n po wọ́n rọ sínú ké àwọn alájà ọmọ wa gbà ń rọlẹ́ àfa ti ń pa ẹ̀mí sẹ́rí ọsẹ èṣù ní ń pa ẹ̀mí yẹn fún èṣù tó fẹ́ ṣiṣẹ́ nínú kíni nínú ọsẹ yẹn nítòsí yẹn nínú súrà wò lọ́wà nínú àyà wò lọ́wà èyàn ò sì ní pa ìmọ̀ fún kankan àbí kọjá pé èyàn ń béèrè oore lọ́wọ́ nǹkan yẹn àbí èyàn ń wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ ẹ̀ àbí èyàn fẹ́ kọ́ dáàbò bò yàn níbi aburú kan téèyàn wà nínú ẹ̀ àdánwò tí ọbẹ̀ ní kọ̀ọ̀kan wa tá a fi máa mẹ́ran káàkiri tí wọ́n máa ní ẹmẹ́ran wà bí ọba pẹran ẹ bá pa ọlọ́run níjọ ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa ọlọ́run ní kúl inna sọláàtì ọlọ́run bá ní ìrìn àdábì sọ inna sọláàtì irun tí máa wa nusuki àtẹran tí pa nǹkan ẹlẹ́mìí tí pa wa mahyaya má àyà àléhi ìmínà ìbáàdà àti gbogbo nǹkan tí màá ṣe nínú sẹ̀mí mi nínú ìbáàdà wọ́n màmá tí àti gbogbo tí ń kú lélẹ́rí nínú ìbáàdà lillah tọ́lọ́wọ́n bá alánìkan ní ọmọ jẹ́ la sharika la la sharika la ìtìnúfẹ́ lómi nírun mi wà nusuki ìyìn nífẹ̀ lómi ní ẹran láyé tèmi tí fi lè bọ́ lọ́hùn ọlọ́run ní ká nàbí ọ̀sọ́ bẹ́ẹ̀ tọ́lá àwọn kèfèrí Mákà nínú tí wọ́n fi ń rúbọ sọ́lọ̀ ni pé wọ́n ní àwọn látà ọ̀zá mànáta tó jẹ́ pé àwọn òrìṣà yìí ó ti wà nílùú Mákà tí wọ́n bá ti ní ṣòro wọ́n mú ẹran wọ́n pa síbẹ̀ wọ́n kó mbẹ̀ àwọn tẹ́bi ń pa àwọn ó gbé ẹran yẹn àbáwọn ajá báwọn náà ṣe ń gbé ìpèsè eríta mẹ́ta tó jẹ́ pé àwọn ajá ní ó padà islam tán fẹ́ ká máa ṣe ń lẹ̀ yorùbá nìyẹn àwa ti wá sọ fún wọn pé enough is enough ó ti tó tí mánì bá ti kú ní tí mánì bá ti kú lára yẹn lásọlá wàlá zaka wàlá suyam gbogbo ìbádà ò válù mọ́ kò ní tùmọ̀ mọ́ tí ma ti ní ẹbọ lẹ́rù islam rẹ ti bàjẹ́ ibi tá a lọ ni pé la sharika la ibi tá a ti lọ òun náà ni pé la sharika irun àti ẹran àyèfẹ́ lómi lẹ́yìn ọlọ́run ẹran léyà sẹ́mi pọ́lọ́ ló ní á ní bisimilahi wallahu akbar gbogbo àwọn aláwo tí wọ́n fẹ́ pẹ́ẹ́rẹ́ tiwọn kí ni wọ́n máa ń wí ẹ̀ gbọ́ tí wọ́n ní bisimilahi wallahu akbar ẹ̀hẹ́n àwọn náà ní tí wọ́n ń pè é kọ́dà tí wọ́n bá pè é kankan ní tí wọ́n ń pa á fún wọn mọ̀ èyàn payé sísìn yóò sì dọ́ ọmọ náà gbére tó bá jẹ́ pé wọ́n payé sísìn yẹn fún ọ̀sà kan àbú fún kan láti fi wá lọ́wọ́ lọ́dọ̀ ẹ̀ tọ́lá àwọn àlejànú wọ́n máa ń dáhùn àmọ́ gbogbo oògùn tó bá ní í ṣe pẹ̀lú ẹ̀jẹ̀ inú àwọn àlìjànnú máa ń dùn gan torí wọ́n mọ̀ pé wọ́n tó ń kharaja minal islam ó ti kúrò níbi kíni ó ti kúrò ní islam ó ti di ẹlẹ́bọ àfáàtì ń gbẹran ẹlẹ́bọ ni ọ́ tó bá túbá àfa àyànfẹ́ àdàkọ rẹ̀ ń sìn àdàkọ yẹ àmọ́ wọn náà mọ rẹ̀ mùsùlùmí ti ń bẹ̀rẹ̀ káàkiri tí wọ́n fi ń ṣe ìbọ̀dìsá fún onítọ̀hún ẹlẹ́bọ ni nínú àwọn ìran ẹbọ tó wà nílẹ̀ yorùbá òun náà ni ká máa pẹran fún tí èso ọlọ́run fàbíyàdàlì kàwé mẹ́rìtú anábì ní eléyìí tó ń pa mí lásán ni o wọ́n ní kí n máa kírun fọlọ́run kí n máa pẹran fọlọ́run wa ana awwalul muslimin torí bẹ́ẹ̀ mo ṣe jẹ́ àkọ́kọ́ mùsùlùmí nínú àlùmọ̀ mi yìí kì í ṣe àkọ́kọ́ mùsùlùmí láyé àwọn anábì ọlọ́run tí wọ́n wá àtàwọn ọjọ́ wọn kí ni wọ́n mùsùlùmí wa ana awwalul muslimin ni pé wa ana awwalul muslimin hadhihi al-umma èmi ni àkọ́kọ́ mùsùlùmí ìjọ tèmi yìí abidala <laughs> àkọ́kọ́ anabi wa muhammad ajẹ́ pé kéèyàn ò tètè jẹ́ muslim yóò máa kírun fún ọlọ́run yóò sì máa pẹran fún ọlọ́run kò ní kírun fún nǹkan míì kò sì ní pẹran fún nǹkan míì ah nǹkan nǹkan ṣẹlẹ̀ ńlẹ̀ yorùbá jaba nídìí bẹ́ẹ̀ ẹ di ojú wọ́ọ́lá gbogbo àwọn táwa lábúrọ̀dù káàkiri ẹ bá ń fọṣẹ ránṣẹ́ ẹ bá ń fi oògùn tajà ránṣẹ́ ayé mídíà yìí ni ọ̀sẹ̀ ẹ̀dá kéèyàn máa pa irọ́ máa tó bá parẹ́ nínú yàrá rẹ̀ ìgbà tí ètòjọ́ méjìjọ́ mẹ́ta gbogbo ayé ti gbọ́ ẹja lè túbọ̀ lọ́dọ̀ ọlọ́run bá wa nínú àwọn ìrìn ẹbọ òun náà ni asẹ́rò òun ni oògùn ṣíṣe kìí ṣe oògùn bá o oògùn jẹ̀díjẹ̀dí oògùn nárun èèyàn kà ń sọ o tàdáwá o ìbádàlà ànábì ni ọlọ́run bá ní ẹ máa ṣe kí ni ẹ máa ṣe oògùn wòsàn kọ́dà Allah gan lọ́kọ́kọ́ rẹkọmẹ́ndì oògùn ìwòsàn ó ní fi shifa'u linnas ó ní ẹ máa la oyin ìwòsàn wà ń bẹ̀ tani wò yàn sànjàmá ọlọ́run ta ló ní ká máa la oyin ọlọ́run àṣẹ wá látọ̀dọ̀ ọlọ́run lérí medicine ọlọ́run sọ ànábì sọ ìyẹn ká ń sọ mọ́ ìfi sọ fáwọn àfẹ́ ẹlẹ́bọ pé tọ́ bá mọ̀ pé kọ́ máa pọ̀ nǹkan pọ̀ náà ni iṣẹ́ tó fẹ́ yàn láàyò mọ́gun eré eku àti eré ẹja papọ̀ mọ́ kúkú lọ lè kọ́ àgbo bí wọ́n ṣe ń kí àgbo bí wọ́n ṣe gún àgbo mu ó sì lọ́dọ̀ àwọn ìjọba wọ́n fún ọ ní nọ́mbà lọ́dọ̀ àwọn NAFDAC ó sì bẹ̀rẹ̀ ó ní kọ́mpìnì ọmọ ṣe lébẹ̀lì síla ìṣẹ́ lónìí mọ́tò lọ́mọgun pléènì káàkiri nítorí wọn yàn padà rí nídìí oògùn ìwòsàn àmọ́ kọ́mọ́ sí ọtí àti tọ́lọ́n ṣe léwọ̀ ń bẹ̀ tọ́ba mọ̀ pé ṣe àníṣe jálàbí tẹ fẹ́ gbà yìí àwọn ò ní gbà ọ̀kan ó ní jálàbí ẹ fẹ́ pa jálàbí rẹ̀ Kila ló máa wá jẹ mo ní ẹbọ la fẹ́ parẹ́ jálàbí pín sí méjì nítorí pé jálàbí ni pé kéèyàn ó ṣe nǹkan kan fún yàn kó wá jà lábọ̀ owó kó wá gbowó sẹ́ ṣe àmọ̀ pé téèyàn sì ń ṣe da ó sì lè má ṣe kínni ó lè má da tó bá jẹ́ pé oògùn òsàn lọ́ba ń ṣe jálàbí tó ń ṣe yẹn ìyẹn da àmọ́ má pè é lọ ló ń jálàbí torí pé ó ń jálàbí táwa mọ̀ àwọn ẹlẹ́bọ ni wọ́n ṣe kínni ni wọ́n pè bẹ́ẹ̀ pèrè ní dókítọ̀ kó pèrè ní eh, àfọ̀ní ìlàjì ẹlẹ́ẹ̀kejì òní náà ni kí wọ́n gún eré eku àti eré ẹja àti eré ẹṣin àtọ́jú màálù papọ̀ kán fi ewé bètú jẹ sí eh, kán wá kó kán wá fọṣẹ pò ó kán ní kálàjẹ́ ọmọ wẹ̀ rówó ọ̀nà ọmọ sí mo ní lecture ní mo á ní gbogbo ẹyin ìyá tẹ́ wà lọ́jà ẹ̀yin ìyá tẹ́ wà lọ́jà ọ̀pọ̀ yín lórí nǹkan mọ́nú ṣọ́ọ̀bù léyìí tí ò ṣe rọ́ńbẹ̀ kálukú mẹ́rí mo ní níjọ́ tẹ́ tà níjọ́ tẹ́ rówó látàárọ̀ tí lè fi sùn ẹ̀ pa wá náírà ẹ̀ tà kí tẹ́ fi sínú yẹn kí ló dé tí ò ṣiṣẹ́ yàn yẹn bá tí ò fi ṣiṣẹ́ torí kọ̀sọ́ fún mi pé ìjọ kan lòun máa ṣiṣẹ́ òun ní ní tá a bá sọ ni pé bẹ́ẹ̀ bá ti rí mọ́sọ́ọ̀bù yẹn máa ta jojoojúmọ́ ẹ wàá tà lẹ́nìí lọ́sẹ̀ tó lọ náà ẹ̀ tún tà tilẹ̀ fi sùn ajẹ́ pé ìjọ tẹ ta yẹn kíní yẹn kó jẹ́ ta Allah subhanahu wa ta'ala olómọjà wá fún yín tẹ́ ẹ bá wá fẹ́ wọná ẹ lọ lè wú kó mẹ́ẹ̀ wọn làwọn gbọ́ bí wọ́n wú bí wọ́n wú èmi ọ̀mọ̀mọ́ àmì mi ti sọ títẹ̀ mi oògùn ẹ̀bọ ni asẹ́rù ṣírìkùn ẹ̀bọ òun náà ni ká máa sọ oògùn. So ogun wo òun náà ni ogun tá a fi wá ràn lọ́wọ́ lọ́dọ̀ èṣù ipe kọ́ràn wá lọ́wọ́ kọ́nà ò lè sí fún wa ogun arísìkí kálẹ̀ rágbègà ń bíṣẹ́ kálẹ̀ máa rówó ogun kọ́nà ọ̀la wọ́n máa ní ọ̀nà ọ̀la ọ̀nà dí wọ́n á ní ẹja lọ́lé lóògùn ẹni bá ń ṣe yẹn ẹbọ ni ẹni bá ń ṣe ẹlẹ́bọ ni ní ti ń ṣe ẹbọ ni táàbà bá ń ṣe àfẹ́ ẹlẹ́bọ láàmà pé torí ọlọ́wọ́n bá aláàtì nọlifáyì pé kò sí nǹkan kan tó lè mú rísíkù tó lè mú owó wá fún yín lẹ́yìn òun nìkan ó sì sọ ní kura ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ọlọ́run ọba ní innal ladhina ta'buduna min dunillah ọlọ́run ní gbogbo nǹkan tí ẹ̀ ń wá ràn lọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ lẹ́sítàánà ìbáàdà gbogbo tẹ̀ ń wá lọ́wọ́ lọ́dọ̀ ẹ̀ la yamlikuna lakum rizqa ọlọ́run ọba ní wọn lágbára láti fún yín ní rísíkù láti fún yín lárísìkì fábùtàgù indallahi rizqa ẹ wá rísíkí lọ́dọ̀ Allah àyà kílà ní Qur'an ọlọ́run kọ́kọ́ ọkọ́kọ́ ọkọ́kọ́ kó gbogbo wọn dànù ìpè wọn ò lè láàyè mọ̀lẹ́kùn náfù wọn ò lè ṣe é ọ̀yà ẹni tó lè ṣe é rè é Suratu Al-Ankabut àyà seventeen lọ́wọ́ lọ́lọ́run ti sọ fún wa pé kò sóògùn owó <laughs> ẹni bá ti lóhùn lọ́lẹ̀ sóògùn owó tó ń tráfù káàkiri ń wẹ̀ ni ń jẹ́ ni ń mú ni ń la ni ẹlẹ́bọ ni ọ àfa àti ṣíṣe àfẹ ẹlẹ́bọ ni àìkírun lẹ́yìn ẹ̀ tí ọba tó bá sẹ́mi pé ibi adé yẹn ibo lẹ́yìn ti kírun ní island mọ́sálásí ló ti fẹ́ kírun lọ́rin mọ́sálásí lẹ́yìn ti kírun lóṣòdì àbọ̀dágége àbọ̀délàmbẹ́mí ọmọ wa sọ́ra ìtí wọ́n sọ fún wa ó yà wá ìtàwa náà sọ fún wọn ó yí àwọn náà àwa ní tẹ́ ẹ bá ti ń bọ̀ rìsà tẹ́ ẹ bá ti ń ṣe bọ ẹ nírun ẹni tí ò nírun èyí kírun lẹ́yìn rẹ̀ àmọ́ ti pe ìmáàmù kan lẹ́lẹ́bọ tí ó fi da ọ lójú mọ́ fura mo yẹ fura nínú Islam pé mo fura pé yín mọ̀ ń lálejò ah, bóyá ọ̀rọ̀ mi ni wọ́n ń discuss mo fura pé àwọn onímọ̀tò máa ń wá wá àwọn ọ̀gá lè wọ́n hmm, fura sí yàn bambet kò rí ti ń ṣe báyìí kò sì sọ fún yí pé dáa tọ́ba lòun ò ní filẹ̀ ẹ̀hán ò ní kírun lẹ́yìn ẹ̀ mọ́ àbí fún rẹ̀ lọ́sàn-án jimá ó ní ẹ má dá àwọn oníṣòkòtò pínpín yẹn lóhùn o àwọn nǹkan alùlù fitina yẹn sáwà ní alùlù fitina yẹn àbáwọn àwa ń wá ìfọ̀kànbalẹ̀ sílùú àwọn ń wá wàhálà ẹ má dá àwọn lóhùn o ẹ múra síra yín ẹ sogun gidi yóò tún fi gidi sí ẹ má dá àwọn lóhùn àwọn oníkéwù tó kún bọ̀ alukurani tí mo kà yí ọyẹ ṣe tòkun bọ ni àbí kéde tòkun bọ ibi ni wọn ti sọ níbo ló ti wá jàmá láti maka níbo ló ti sọ̀kalẹ̀ sí maka láti òkè sánmọ̀ keje látọ̀dọ̀ Allah lọni láyà mulekuna lakum riskọ wọn ò lágbára láti sọ yín dọlọ́lá fabtagu indalahi riskọ bẹ́ẹ̀ bá wọlá tẹ wàá rísìkì ẹwà lọ́dọ̀ ẹ ṣàdúrà ni wọn sọ yẹn lẹ́yìn àdúrà kí ló dé kú jàmbá kọ́ kẹsẹ̀ jáde káfọ́ jáde ebi ọ̀pọ̀ ọmọnulé o ọ ọ ọ ibi ọba bá òsì dé lọ́mọ ti ṣe kínni lọ́mọ ti gbé ọlọ́run fámúṣu fíìmù náà kíbi ha ọlọ́run ni ẹ jáde ẹ jáde lọ sí rí ilẹ̀ ọ̀kúlù mi rìsíkì yìí ẹ wá rìsíkì lọ ó ní mélòó jàmá tọ́ ọba ti mú kan tó mú kan wàhálà ti dé àmọ́ ọlọ́run ẹlẹ́ẹ̀kẹta lọ́lọ́run ni ká má ṣe kínni lọ́lọ́run ká má ṣe pé ká má sọ oògùn owó fún yàn ẹ̀ ń sọ̀gùn owó nílé kéwu yín ẹlẹ́yìí sẹlẹ́bọ kí wọ́n ní àwọn míì wọ́n ní àwọn èsè ń bí àmẹ́ni tí ń bá ń ṣe òun lọ́mọ́ kí ló dé tẹ̀ kọ́ níbẹ̀ yẹn pé tó fẹ́ lọ lè ṣe yẹn ọ̀dà tó jẹ́ pé ẹ̀yìn bá sẹlẹ́bọ ẹni tí ń ṣẹbọ àtẹnudọ́gba pé ẹbọ da ìdájọ́ kan náà làwọn méjèèjì ẹni tí ń sọ̀gùn àtẹnudọ́ ní ògùn òburú ìdájọ́ kan náà làwọn méjèèjì nínú àwọn oògùn tí wọ́n máa ń ṣe nílẹ̀ Yorùbá oògùn tajà oògùn awọ́rò ẹ̀ẹ́ wọ́n máa ń dífá wọ́n ni wọ́n lè dífá yóò ní òun ti tẹ̀fá òun ti tẹ̀fá fún un bóun ṣe dé yìí kọ́ni ọmọ sí ni o nígbà míì wọ́n máa mi sẹ́rẹ́ tẹ́ máa gbọ́ sẹ́rẹ́ nínú yàrá pé ah mùsùlùmí èwo ni woro tó tún ṣe yìí sẹ́rí ah, gbogbo àwa tá a gba súnà lọ́sàn-án gangan báyìí tó jẹ́ pé àṣebídíà ah, rí àṣeṣírùkù ah, rí níta ń sọ yìí ọmọ wa máa yà wá lẹ́nu pé ṣé àwọn mùsùlùmí tí wọ́n ń sìn yẹn wà ha <laughs> wọ́n pọ̀ rẹpẹtẹ tòun bá ṣe sọ yìí nígbà Yorùbá ní ẹ̀sán dìde ń ṣe jàmá ṣé ààrí pé nǹkan bẹ́ẹ̀ lò táwọn yẹn kún nǹkan sáyà báyìí gbogbo ohun tó kó sáyà ń pátá ẹ̀bọ ni wọ́n ń pè èyí tẹ́ ní káwọn ọmọ wa ṣe nìyẹn àbẹ́kásádùá kí Fúlàní àti ọmọ Yorùbá kan parí ìjà a máa gba àlùbọ́sà láti nọ́ọ̀tì a máa kó tòmátò ránṣẹ́ wọ́n ní kí wọ́n lè béèrè ata níjó ni wọ́n ní kò sí wọ́n ní kò sí tàtà sí lọ́jà mọ́ àwọn mọ́là ò rí wọ́n ní mọ́là ò kó kan wọ́n mọ́ <laughs> ọlọ́mọ mọ́sàbá tún ló wá sí ẹ̀yin màá yá mi àwa dúpẹ́ o àwa tajọ́ súnà àwa òtí sògùn owó mọ́ o àṣàdúà àṣìṣe kínni àtẹ̀pámọ́sẹ́ tààfà tààfà wa ìlà àníṣe tàǹsì lẹ́yìn ká kọ́ ọmọ business ní wọ́n pè ní Islam nìyẹn àwọn sàhábà ń jọ jímọ̀ Ọlọ́run ní ẹ padà láti ẹ lè kí jímọ̀ àfa gbogbo wọn nígbà wọn sì kí jímọ̀ tán kí ni Ọlọ́run tó sọ fún wọn ó ní ẹ padà sí di òwò yín tó ẹni tó bá wá fojú ọ̀nà àwọn sàhábà lẹ̀ tí ó tọ̀ sádàwò ní bá wọ̀yẹ́ tẹ̀bi ghayra sabilil mu'minin nuwallihi ma tawalla Ọlọ́run tí ò bá rin ojú ọ̀nà àwọn mu'minin àwọn sàhábà Ọlọ́run ni akẹ́yìn sí ọlọ́mọdé burúfẹ́ ní kọ̀ọ̀kan wa o bí àfa látijọ́ yìí tó ti wà nulẹ̀ ẹ̀ má da o má bọ̀ ń bí òun tó fẹ́ fún ọ náà mélòó ló ti ní wọn ni alákísà lè tún tiẹ̀ ṣe alákísà don't believe them wọ́n kàn rọ pé wọ́n dákun ọlọ́run ti sọ̀rọ̀ kápá àfa lọ́ba sọ fún rẹ̀ ń sìn ilé mọ́gbọ́ àmọ́ ọlọ́run ti sọ̀rọ̀ nínú Quran Suratul Ankabut aya kínní aya seventeen asehru lilhirs lẹ́yìn náà nínú àwọn ẹbọ òní kéèyàn oní kan tí fi ń sọ́ra protection kéèyàn orí nǹkan mọ́lé ó fi nǹkan kọ́ kéèyàn sùn nǹkan má di ó sì gbà pé nǹkan yẹ gangan ní sùn kì í ṣe pé sábàbí kò lè máa sọ̀hún nǹkan ń gan gan gan gan ní sọ̀hún ìgbé tí ó bá ti wà nulẹ̀ kankan ò ní sẹ̀hún aha onítọ̀hún ti dẹ́lẹ́ bọ̀ ọlọ́run ní kólé eré anabi àwọn tó bẹ̀rọ̀ bí nas máa sọ pé yín máa wá sọ àwọn odò yín máa wá sọ àwọn odò yín máa wá sọ yín máa wá sọ yín máa wá sọ ẹni ń tẹnu máa kó lè bá kílíà yín máa wá sọ yín máa wá sọ bẹ̀rọ̀ bí nas pẹ̀lú ọlọ́run ọba tó ní gbogbo àwọn ẹ̀dá ọlọ́run maliki nas ilayi nas ìtawọ́ kanu koran nìyẹn kò sẹ́nìkan ti ń sóògùn sọmọ ibi gba kínní yìí bàbá ti wà nulẹ̀ nǹkan kan oníṣẹ́ ọ̀yà ń fi sára nǹkan kan oníṣẹ́ èyí tó wà ní Quran tọ́lọ̀ ní ká nàbí ọmọ ṣe yẹn làwọn ọmọ ṣe kínní làwọn ọmọ ṣe kùrìsíyù làákà bákọ́rà làákà fálákì àti nọ́ọ̀sì làwọn ṣe kínní ìlàmàkà aburú ọmọ yọmọ gbàwájú ẹ̀ kọjá kò ní yàdọ̀ rẹ̀ ọlọ́ni kólera nàbí má dákẹ́ a'udhu bi rabbil falak yín wá sọ yín wá sọ yín wá sọ bi rabbil falak pẹ̀lú ọlọ́wọ́n ọba ọba tó ní falak kí ni wọ́n ní ká máa fi wá sọ́ọ̀sì ọlọ́run pẹ̀lú ká pè é ipe kó ṣe ni kó sọ wa ọkàn tí wọ́n ní kọ́ ka ó tún wá sọ ipe sọ mi ọlọ́run wàyí ma yẹ́sà gádínà kàbẹ̀nà ṣètò ọ̀nà nẹ́ẹ̀sì fásitì àìdìbìlà ọlọ́run nílẹ̀ ànábì tẹ́sí wọn fẹ́ kọlu ọ tètè sásọ̀dọ̀ ọlọ́run kábùrọ̀ wọn bá ṣe kí ni kọ́ wọn bá ṣe ní táwa kà nìyẹn nígbà wa ti kà yẹ ojú ti dá tí wọ́n ní àjẹmbọ̀ wọ́n ní àwọn alásàsí ẹ̀ kàn máa wòran níbo ni wọ́n gbà wá ọ̀nà ibo gbà wá tí kùrìsì ń bẹ lójú ọ̀nà kùrìsì wà lójú ọ̀nà dé bákọ́ra wà nulẹ̀ anabi ni dẹ́tẹ́ wá ti kọ́ bákọ́ra èso ní wọ́ọ̀bẹ̀ èso tó wà mí ọ jáde chapter two àwọn wá protection rọ́kàkì tó jẹ́ pé ọ̀kan nínú àwọn tí wọ́n láwọn di ogun mọ́ra láìpẹ́ yìí wọ́n lu àwọn ọlọ́pàá lu dẹ́ndẹ́ wọ́n tún wá yọ àwọn kíní gbére ọdẹ wọ́n yọ ọ lé lọ́wọ́ ìpèsè bíi ní tó gbé dání náà ni àwọn àlìjànú ti lọ ìjọba ìjọba yìí ṣẹgbẹ́ àlìjànú àlìjànú tó wà ń lu gan ìjọba ní òfin <laughs> lóúnjẹ ìjọba ní òfin àlìjànú lóúnjẹ ìjọba ògùn ìmújọba ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa protection ẹ̀bọ ni o wọn ní ẹgbẹ́ kìíní ìṣèlítà mẹ́ta kurban ìpèsè ẹ̀bọ ni torí wàhálà kan ti ń bọ̀ tí wọ́n fẹ́ kó ṣe kí kó ṣẹlẹ̀ lẹ́yìn náà òǹdè pàró ẹ̀ẹ́ kéèyàn wá lọ lè wọ ẹgbẹ́ awo àwọn àfáàwọn ẹgbẹ́ awo nílẹ̀ Yorùbá wọ́n sì ń sọ ọ̀kan sọrí tèmi gbọ́ báyìí mo wà ń jòkó ó nígbà tí nǹkan dọ́gba mọ́ mo ní kí ìyá mi kó lè gbàjẹ́ wọ́n sì darapọ̀ mọ́ àwọn ajẹ́ làwọn ta sọ níbi ìgbàgbọ́ burúkú nǹkan bẹ́ẹ̀ lẹ̀ Yorùbá wọ́n bìlífù àlìjẹ́ nùjọ́ lọ́nà ha ayé o ha níbo níbo lẹ́yìn falaki àti nurse ìfúnpá ọba tí ń sọ ìfúnpá tó ti gbà pé ìfúnpá yẹn gan ni ń sọ èyàn ti dẹlẹ bọ kẹyìn máa ti sehiru tiwala ogunfẹ ogunfẹ abba yusuf ogunfẹ igbe wọn ní fatima lóhùn ọfẹ ibrahim ọyà wọn wà lọlẹ ẹsẹ kankan sí fatima yẹ ọwọ anífẹ ibrahim ti pa ẹni bá ti ń ṣe ẹlẹbọ ni torí èṣù lẹ́ẹ̀bẹ̀ lọ́wọ́ ẹ̀ kó tó bá yín kó sára Fatima kí Fatima ó tó lè nífẹ̀ẹ́ Ibrahim àṣírí tó wà ń bẹ nìyẹn ẹni tó kórira ẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n bá ti parí iṣẹ́ yẹn bọ́yá ogun ni bọ́yá ọkọ̀ àlìjánu ni tí wọ́n bá ti pè é tán àjànú yóò dìde yóò lè kó sára ẹ̀ tí ti kó sára ẹ̀ yóò kàn máa òun sì ń lálàá Ibrahim òun ò dẹ̀ nífẹ̀ẹ́ o àmọ́ òun ti nífẹ̀ẹ́ díẹ̀díẹ̀ báyìí anyway ẹni kọ́ yọjú padà Ibrahim ń bọ̀ lọ́kàn báyìí yóò dì mà lọ́rùn wọ́n ní ah, ah ẹ ti sá kídù ah alo onífẹ́ onífẹ́ gan bí ṣe ń sọ̀rọ̀ yẹn òun kì í sọ̀rọ̀ àṣàṣì ní sẹ́kìrì jama ní sọ̀rọ̀ èsù lọ́wọ́ à ń di ogun náà fi ní kọ́ ọmọṣẹ́ ogun òun wà lọ́wọ́ pẹ̀lú sùn ni ẹni sì wà lọ́wọ́ pẹ̀lú ṣètọ́ wọn jọ wọn náà lọ́rùn ni torí wáyà kànáà sàyìn lọ́wọ́ àánú Kùránì ẹ wà lọ́wọ́ pẹ̀lú àlá ó lè bẹ èsù sọmọ lọ́mọ Kama máa fìràkù ká ya ọkọ àti aya ká ya ọmọ àti bàbá ká ya ọ̀gá àtọmọṣẹ́ ọ̀rẹ́ àtọ̀rẹ́ fìràkù ń bẹ́lẹ̀ yorùbá àbí òsì jẹun àwọn afáàfin ń jẹun nípa ìní wàhálà fi pọ̀ yìí pé ẹ fẹ́ bàtà fi ń jẹun jẹ́ ẹ̀yin náà ní sinmi tani ọwọ́ sinmi nínú àwa àti yín sìn jẹun ọkàn ti wá balẹ̀ àwa gbà pé eré òdodo làwa wà a sì dé o ti kóra hàn ẹ̀yin ò rí evidence láti fi proof tẹ̀ ń ṣe fìràkù yufarriquna bayna al-mar'i wa zawjihi ó wà ní Qur'an ọlọ́run ní àwọn ológun ni wọ́n máa ń ṣe fẹ̀ráàkù àhàlákì òun náà wà ẹ̀ mọ́tò ń gbé ní àhàlákì ká àhàlákà yẹn ó lè padà kú ó lè ya wèrè nǹkan kan náà wọ́n ṣe lóògùn àwọn kan ń ṣe táwọn fi ń ṣiṣẹ́ nìyẹn ẹ sá mọ́ ọkọ̀ ẹ̀ wá ló sì jẹ́ pé bá a ṣe wà yìí sìn alùsùn náà kì ọ̀rẹ́ àwọn àdáfá tọ́ra wà là fa jẹ́ yí pé irọ́ nífa aláàlódodo alùsùnà kì í sọ̀rọ̀ àwọn fún jálàbí torí ṣíríkù àwọn oògùn tajà oògùn oògùn fẹ́ oògùn tó ń fi bóbìnrin lásìkò ní túláàsì tí wọ́n fọwọ́ kàn tí ọmọ tẹ̀lé wọn ó ní mẹ́sẹ̀ ń pè é tí wọ́n sì bá sùn tán lójú ó ṣẹ̀ṣẹ̀ wá dá ìbẹ̀ lọ́wọ́ wọn nílé èyí tó ń fi yà wèrè èyí tó ń fi fọyàn lójú àwọn kan bẹ́ẹ̀ nu wọn oògùn kàyẹn gan làwọn ṣe fẹ́ sáláìsì lélẹ́rí ẹ̀bọ náà ni àwọn kan bẹ àwọn specialize lérí ọ̀rọ̀ àtàjà ògùn sọ àwọn làwọn ò sì kà wọ́n nítorí pé àwọn ọ̀yà yẹn ń wèrè àwọn ọba nǹkan jẹ́ àwọn fi tàwọn tún nǹkan ṣe mo ní à ẹdí bá tara yín jẹ́ àwọn tẹ̀sí sògùn tajà fún ẹdí bá tiwọn náà jẹ́ tọ́lẹ̀ yẹn àtàwọn ẹlẹ́bọ ní ẹlẹ́bọ òsì ní wàlìjánà innahu ma yushrik billah faqad harrama Allahu alayhi aljanna ọlọ́run ẹni tí máa ń ṣe ṣírìkì ọlọ́run ni mo ṣe àlìjánà léèwọ̀ fún ọwọ́ lọ́ọ̀ bá tẹ̀yàn jẹ́ ọtí kọ́kọ́ bàtà rẹ̀ jẹ́ kó tó bàtà ẹni tó fún lóògùn tajà jẹ́ wọ́n máa wá onáàr ọlọ́ọ̀ni iná ni wọ́n wọ̀ o nínú àwọn ẹbọ òun náà ni kéèyàn ó gbà pé ẹnìkan máa kọ̀kọ̀ ìtasọ̀fá bí sifáàtì ilmi al-ghayb ipe bàbá yẹn ń bẹ lọ́nà mọ̀wé ọmọ kọ̀kọ̀ bàbá yẹn ń bẹ lọ́nà àbàdàn ọmọ kọ̀kọ̀ tẹ́ bá débẹ̀ yọ sọ ti ń ṣẹlẹ̀ fún yín àti ti ń ṣẹlẹ̀ ẹni bá gbà bẹ́ẹ̀ àtẹni tí ń ṣe àwọn méjèèjì ẹlẹ́bọ ni wọn torí ìròyìn ìmọ̀kọ̀kọ̀ ọlọ́run ní innamal ghaibu lillah ọlọ́run ní ìtọ́pamọ́ nínú ìsẹ̀mí ìtọ́pamọ́ nínú ayé àwọn èèyàn ọlọ́run ní èmi nìkan náà mọ̀ mọ́ àyà wa lérí ẹ̀ ọlọ́run Allah subhanahu wa ta'ala ọ̀sán fàtó Yunus àyà twenty ipe irọ́ ni yẹ̀pẹ̀ títẹ̀ ẹ wá lẹ́ẹ̀dáfá lé kéwìn ẹ ẹlẹ́yìn oṣù nífà yẹ̀pẹ̀ tí wọ́n ń tẹ̀ yẹn yẹ̀pẹ̀ tí wọ́n ń tẹ̀ fani gbogbo irinṣẹ́ tí wọ́n bá fi máa wá kọ̀kọ̀ òní wọ́n ń pè ní dídáfá irinṣẹ́ tí wọ́n fi ń nítorí pé ẹni tó da owó ẹyọ lẹ̀ tó tó tó da lẹ̀ àtẹni tó la yẹ̀pẹ̀ kí làwọn méjèèjì wá jẹ mọ́ wá kọ̀kọ̀ ta ló ma kọ̀kọ̀ innamal ghaibu lillah aya Quran ọlọ́run lèmi nìkan mọ̀ mọ́ irọ́ ni wọ́n pa ọlọ́run ọba ní alimul ghaib ọlọ́run lòun nìkan lòun máa kọ̀kọ̀ wa shahada èyí tó sì hàn sí yín náà ọlọ́run lòun máa jù yín lọ ọlọ́run ọba aláwo ní fata'ala amma yushrikun ewu bíi ọlọ́run aláà parí ẹ̀ sí fata'ala amma yushrikun ọlọ́run ọba ní mo tóbi kọjá kẹ́nìkan tún kún mi lẹ́gbẹ̀ẹ́ kọ́ máa sọ pé òun náà máa kọ̀kọ̀ bẹ́ẹ̀ mi ṣe máa ẹ̀yọ́ màá mi suratu al-mu'minun aya ninety two lọ́wọ́ ibẹ̀ là wá ti da yẹ̀pẹ̀ nù nígbà gbọ́ yé àwọn afa kọ́ wa yẹ̀pẹ̀ ń jọun aláàtẹ yẹ̀pẹ̀ mọ́ wọ́n lẹ́yìn ọmọ yẹ́ tó aṣorí wa aláàtìtù already ẹni tí ń tẹ yẹ̀pẹ̀ ń dáfá ni ọmọ náà ó fẹ́ jókòó lérí àga ọlọ́run ọlọ́run ní fata àlà ọlọ́run ní mo tóbi àmọ́ yushrikun kẹ́nìkan tó máa sọ ẹni bá lóun ma kọ̀kọ́ sìn á kàn sọ fún pétó iléyà ní bọ̀ yìí màálù dúdú tó wà níta ń bẹ̀ wọ́n aṣọ ẹni tí ó jẹ́ èrú èrú màálù yẹn kí ni ó wí yóò lọ́wọ́ ọmọ orígbà tẹ́ bá pa orígbà tẹ́ bá ṣe tán ẹ bọ́ lọ́mọ kọ̀kọ̀ <laughs> kéèyàn máa lọ lè lérí nídìí òòsà ipò ìwò òòsà yìí tó bá fún mi lọ́mọ tó bá fún mi lóyún yín sì wàá ṣe nǹkan báyìí yín ti ń lérí fún yẹn sí nǹkan yẹn ní ó ìwọ òrìṣà yín tó bá fi lè gbàdúrà mi tí n bá fi ríṣẹ́ gbà ẹ ń sì wá sí kíni ń sì wá sí nǹkan báyìí gbogbo ẹni tí n bá ń lérí torí yìí máa lọ lè lérí yẹn ẹ ti gbé ẹni tẹ́ ń lérí lọ́dọ̀ rẹ̀ ẹ ti gbé sípò pé olóṣè tọ́lọ̀ máa ń ṣe kíni tọ́lọ̀ máa ń ṣe ọlọ́run bá ní wa ma anfaqtum min nafaqa ọlọ́run gbogbo sàrà tẹ́ bá ṣe torí pé ìbáadá ni ọlọ́run nìkan ni ẹ ṣe fún o aw nadhartum min nadhr abẹ́fẹ́ lérí ipe tó bá ṣe kan báyìí fún ọlọ́run ọba ní ìbádà ni o ọlọ́run nìkan ni ẹ ṣe fún o fa inna Allaha ya'lamu ọlọ́run ọba aláàmá o òun nìkan ló má o òun ló mọ ń tẹ́ ń wá ló sì lé fún yín Suratul Baqara àyà two seventy ìlérí yìí kò fi bẹ́ẹ̀ kọ́ mọ̀ láwùjọ tiwa ń bí púpọ̀ àmọ́ wà láwọn ìlú mi dáadáa gbogbo tí mo kà sílẹ̀ yìí ẹbọ ńláńlá ni wọ́n ń pè ẹbọ kí ni mo gbé jàmá ẹbọ ńláńlá ẹni bá ń ṣe àmà ń pè lẹ́lẹ́bọ̀ọ́ ó sì ti jáde kó ní Islam yọ wọ̀ náà gbére àní bá ṣe àní sálámà sí bọ́bá kú àní kírun sí la àní fasọ funfun wé àní wẹ̀ àní kírun sí la àní gbé lọ́tẹ̀ mùsùlùmí àní sàdúrà fún dọ́bà jáde láyé ẹ wá wòye àwọn tí wọ́n ti kú lérí níta sọ yìí tá àní fún sí torí ẹ gbọ́dọ̀ sàdúrà fẹ́lẹ́ bọ́ ma kana lin nabi wal ladhina amanu an yastaghfiru lil mushrikin walau ó lè kó rìbá nábì àtàwọn olùgbàgbọ́ òdodo wọn ò tó bẹ́ẹ̀ kán ṣàdúrà fẹ́ni tó kú sínú ṣíríkì bẹ́ẹ̀ nìkan bá ti kú sọ ní àfa alágbájá kú tá a sì mọ̀ pé a ti sọ fún kọ́rọ̀ ọ̀kan bẹ́ẹ̀ ta yìnfáìtì wá bí ta ní kọ́ wá gbọ́ta òwìdì ńgbò débi tán ń sọ ní àyè rẹ̀ ó lóun lọ lè lálìdáyà wọ́n sọ̀rọ̀ òun náà ń sọ tóun ńgbò tó kú òun bí òtún fẹ́ bọ́lẹ̀ ńgbò kú àwọ̀ sàdúrà fún olùjẹ́ mùsùlùmí o àmọ́ ìtọ́hàn sáwà ni pé ó lè padà kú ní muslim sẹ́ nítorí pé àmọ́ tó kọjá láàrin òun àtọ́lọ́hún ló kù sẹ́dù kan tó jáde láyé àmọ́ èyí táwa rí yẹn kò ní já sékìní kò ní já sọ̀tọ̀ tọrọ sọ fún rẹ̀ ibo òun ṣe ń kọ̀ntínú o <laughs> nídìí bẹ́ẹ̀ èèyàn máa yá mi nínú ẹ̀sìn wa àwọn ẹbọ ńláńlá tí mo kà yìí ká lè jìnnà sí àwọn ẹbọ kéékèèké ìyẹn èèyàn máa jẹ́ muslim àmọ́ lọ́wọ́ ní fẹ́rí jìyàn téèyàn bá kú lérí ẹ̀ èèyàn wọ alijanna tí ó bá túbá èyàn máa jẹ́ muslim àmọ́ tí ó bá túbá tó bá fi jáde nílé ayé yọ wọ̀ náà kó tó wà alijanna mọ́ wọ̀ náà rẹ̀ ó sí yọ padà kú mbẹ́ ọlọ́run fi ní òun ní fẹ́rí jẹni tó bá kú síbi ẹbọ ìbá jẹ́ ńlá ìbá jẹ́ kékeré alákọ̀ọ́kọ́ mbẹ́ òun náà ni kéèyàn máa ṣe kárí ni nínú ìjọsìn ó gbé nu dúró báyìí ó tiẹ̀ ó wá pé torí èèyàn ló ti gbé e dúró ẹbọ ni anabi ni ẹbọ kékeré ni ẹbọ kékeré ni ọwọ nẹkọtọ wà lìjánná tọba túbá kọ ọmọ gbàwé torí àwọn èèyàn ntòpè ní bàdà àwa tú ẹ̀mí rẹ̀ àti pé kì í ṣe nítorí ọlọ́run kọ́dà kò sí ìpayọ̀ ọlọ́run torí káwọn èèyàn ni kó lè bá bùn ọ́ lówó ẹlòmíín ṣe wá sí káàkiri tó jẹ́ pé ó ti sọ wá sí ẹni gbóró tí fi ń jayé gbóró tí fi ń sọlá torí owó gangan ló ṣe gbé wá sí kalẹ̀ irú ẹni yìí tí ọba túbọ̀ tó fi jáde láyé ó tàbùkù ọlọ́run àwọn èèyàn ń rí ọ pé ọlọ́run ló ń ṣe fún àmọ́ ọlọ́run mọ̀ pé ṣe kí ni kò ń ṣe fún ṣíríkù ni àmọ́ ẹ̀bọ kékeré ni yóò bá sẹ́yìn jẹ́ kò ní bá àwọn míì jẹ́ tó ti ṣe tọ́da eré yàtọ̀ rẹ̀ báyìí ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé alihalifu bi la kéèyàn máa fi nǹkan mi búra yàtọ̀ sọ́lọ́run Ògún ń gbọ́ Ọya ń gbọ́ sọ́mọ pé ẹbọ ni ilẹ̀ gbọ́ ilẹ̀ tásùn ni ẹlòmíràn ni mọ́sálásí làwà yìí wọ́n fi mọ́sálásí búra <laughs> ó ní wàláyé ni ọlọ́run ló fi búra anabi ni man halafa bi ghayri Allah faqad ashraka ẹni bá fi nǹkan mi búra yàtọ̀ sí ọlọ́run ó ti dẹlẹ́bọ ẹbọ ńlá ni àbẹ̀bọ kékeré ẹbọ kékeré yọ wọ̀ ní kótó wà lìjánná o sẹ́yìn gbọ́ yé ẹ̀hìn àmọ́ kò ní pẹ́ ń bẹ̀ bí ẹni tí òun ṣẹbọ ńlá ẹlẹ́ẹ̀kẹta àtàtọ́ yòrò superstition kéèyàn máa ní ẹyẹ tó ké lọ́jọ́ kí ẹnìkan ó kú ẹgbà tóun jáde lọ ẹsẹ̀ òsì tóun fi kọ ni òjì wọn gbéṣẹ́ fún un mọ́ ta ni òjì wọn gbéṣẹ́ fún lódodo ọ̀rọ̀ ọlọ́ọ̀ni ó wá fi ìtòsọ́dọ̀ òkúta nígbà òkúta burúkú yẹn náà ni nígbà bọ́ fẹsẹ̀ gbá báyìí ara ti ń fún mi mọ̀kàn débẹ̀ báyìí wọ́n ní wọ́n ti pín tán lọ́wọ́ rántí òkúta yẹn pé káì wọ́n fẹsẹ̀ kọ̀ yọ wọ̀ náà kó tẹ́ wà lìjánà òun alátakùn kọ́ mi ó padà sílé òun alátakùn kọ́ ọ ọwọ́n banú jẹ́ pé ha ayé wo ti bàjẹ́ lọ́sẹ̀ yìí àṣetìlélẹ́ yìí ẹgbà mí ìgbàgbọ́ tó ní ẹ oye o ti gbé òwò aláǹtakùn yẹn sípò ọlọ́run tọ́lọ́ lọ́wọ́n bá láàánú máa ń fún yàn oníṣẹ́ máa ń gbà èèyàn ti dẹlẹ́bọ lẹ́yìn náà kéèyàn ọmọ fi ọlọ́run ọba àti ẹ̀dá rẹ̀ fìlìmọ̀ṣíà àtẹ̀síwìà fìlìmọ̀ṣíà ọlọ́run ọba àtẹ ẹ̀dá ẹ̀ káfi sẹgbẹ́ ìgbé tó bá ti fẹ́ ọlọ́run gbọ́dọ̀ fẹ́ ìntọ́ bá fẹ́ lọ́lọ́run ọ̀fẹ́ tọ́lọ́n bá ti fẹ́ ìwọ náà gbọ́dọ̀ tún fẹ́ masha allah wa shit ẹ bọ kékeré ni èèyàn wọ ná tọ́ba bá kú ó sì pé wa ma tashauna illa an yasha allah kò sí nǹkan kan téèyàn máa ń fẹ́ ẹnìkan ò ní fífẹ́ kan tó lè takò fífẹ́ ọlọ́run lẹ́yìn ẹ allah ọlọ́run bá allah nìkan àjálìta ní lílá ìní dán ẹnìkan sọ bẹ́ẹ̀ fún anabi nígbà tó bá fẹ́ lọ́lọ́run gbọ́dọ̀ fẹ́ anabi ni fẹ́ fèmí àtọ́lọ́run sẹ́gbẹ̀ẹ́ ara wa ni wọ́n ṣe ṣíríkù ṣíríkù ló ṣe yẹn o òun fèmí àtọ́lọ́hún sẹ́gbẹ̀ ara wọn ṣé mi dà kankan fẹ́ sáà nàbì fẹ́ kí kàdíjà okú sáà nàbì fẹ́ kí Aisha kọ́mọ bímọ sáà nàbì fẹ́ kí wọ́n pa àwọn mùsùlùmí lógun Uhud tọ́lọ́fẹ́ tó fi ṣẹlẹ̀ Allah fífẹ́ tànàbì ò lè yí fífẹ́ tọ́lọ́hún padà kátó wá gbé ṣe o ẹlẹ́mi ọ̀rá mọ́tò yóò ní ṣe o mọ́tò tẹ fẹ́ kí n rà ẹgẹ́ bẹ́ẹ̀ ṣe sọ níbẹ̀ ti fẹ́ bẹ́ẹ̀ <laughs> ẹ̀sìn mọ́ yẹn tí sẹ́wọ́n náà ń béèrè tí sunkún yàrá tọ́lọ́wọ́ ti ṣe kíni tọ́lọ́wọ́ ti fẹ́ ẹ̀bọ kékeré ni lẹ́yìn náà ìsìnàdù bá dàlà àwádìí sílàkè de la kí nǹkan kan ṣẹlẹ̀ káwá fi ti sọ́dẹ̀ ní ti sọ ìpè láwùlà kẹlẹ̀ tí ì ṣe ajá tó wà ládùúgbò làdákàlà lis ó lè yan ọba wọlé tánà òjò lè wọlé ẹ̀ wáyé tó wá ní torí ajá àmọ́ ó lè ní súnmà bí ì bá ṣe ìsọ lọ́hùn àwọn olè yẹn ọba wọlé ọsẹ bọ́kú náà jàgá ẹbọ nìyẹn ó fi àìwọlé olè yẹn ìsọ yẹn ó fi tẹ̀sọ́dọ̀ lọ pátápátá ọ wà ní àmọ́ lọ́n lo ajá tó gbó yẹn ní sábàbí kíndé bá sọ lábọ̀dá rẹ̀ ìbá ti jẹ́ èèyàn ọ̀rọ̀ ẹbọ ni ọlọ́run ló sọ ọ́ dé sọ pé ah pé ìbá sọ lá ọlọ́run lẹ́yìn náà bọ̀dá rẹ̀ tọ́lọ́run lò ní sábàbí fún ẹ̀sìn nìyẹn àwọn ẹbọ kékeré nìyẹn o àwọn wí dáadáa ẹgbẹ abẹ́bàṣọlá yín lọ́lẹ́ <laughs> kọ́lẹ́ tiẹ̀ o bó o láṣẹ wa jẹ́ kí tàwídìí ọ̀fọ́n kánilẹ̀ yorùbá tẹ́ bó fi pòórá alákọ̀ọ́kọ́ a ní mọ́ṣáláṣí gbogbo àwọn afa dìde sí àwọn ẹlẹ́bọ àtàwọn afẹ́ ẹlẹ́bọ lẹ́yìn náà a jẹ́ kí n tàn sọ iye wọn pẹ̀lú ká máa bá wọn sọ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ èyí tó bá nàró mọ́ wa lọ́rùn tó nàró tó ń bẹ̀rẹ̀ sí pariwo pé àwọn ò ní gbà ẹbọ yẹn gangan làwọn máa ṣe àwa náà ṣe kínní à ń nàró mọ lọ́rùn torí kọ́ mọ́ bàtà àwọn èèyàn jẹ́ nídìí bẹ́ẹ̀ ẹbọ ọ̀pọ̀ nílẹ̀ Yorùbá débi pé sàṣà nílé kéwútẹ́ dé tẹ̀ wọ́n ní ṣẹbọ sàṣà ní mọ́ṣáláṣí tẹ̀ dé tẹ̀ wọ́n ní ṣẹbọ sàṣà ní inú àwùjọ tẹ̀ dé tẹ̀ wọ́n ní máa torí pé ẹlòmíọ̀ mà ẹlòmíọ̀ sì mà ó ti di oúnjẹ àwa ọ̀nà jẹ mú fáwọn àfa àtàwọn ìmáàmù torí ọ̀pọ̀lọpọ̀ wọn ti dàáfẹ́ lẹ́bọ̀ọ́ ọ̀kan ní ẹni ká má tẹ̀yẹ̀ pẹ̀ mọ́ kí ni ká má wá jẹ ìdí ń jẹ náà nìyẹn ó ní ẹni ká má tẹ yẹ̀pẹ̀ mọ́ ó ní kí ni ká má wá jẹ kí ni wọ́n má wá jẹ jàmọ́ sẹ́bọ̀ ni wọ́n ní ká má jẹ ìtumọ̀ ẹni pé ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n ti mọ̀ àmọ́ kí ni ti so mọ́ ọ̀nà jẹ ọ̀nà mu ọ̀nà tá a gbà ràn wọ́n lọ́wọ́ lẹ́yìn gbàtà bá kàdí ìṣàtáyà fún wọn ni pé ká bá wọn pílánì bí wọ́n ṣe máa jẹ káwa mùsùlùmí tá a wà nínú mọ́sálásí ládùúgbò oye káda tẹ́ra tàwídì fún wọn káwa pílánì fún ọ̀nà tí wọ́n gbà máa jẹ nírọ̀rùn ọ̀nà pọ̀ lọ́dọ̀ ọlọ́run kọ́lá ìmí ò lè má jáde lé tó sì máa rówó ìmí ọ̀kan lè lọ lẹ́ẹ̀kan lọ́sẹ̀ ìmí ò lè lọ lẹ́ẹ̀kan lóṣù tó sì máa rówó tó bá ti pílánì ẹ̀ dáadáa ó máa ṣàdúrà ó sì máa ṣe gbìyànjú nítorí pé ibi tí wàhálà wà níṣẹ́ ni pé ọ̀dà àti gbọ́ ẹbọ ni gbogbo tá à ń ṣe a sì gbà pé ẹlẹ́bọ ni wá àmọ́ máa jẹ́ ẹ̀ nígbà mà pé eh, ntẹ́ jẹ́ pàtàkì kí ló dé tẹ̀ fi ntẹ́ máa jẹ kúnlẹ̀ ẹ̀kọ́ tẹ́ kọ́ kí ló dé táwọn àfáàyàn àtàwọn mùdírùn àti gbogbo àwọn rọ̀ṣà tí wọ́n pariwo fúnjọba yìí pé àwọn ọmọ alẹ́ kéwù ẹ̀dá làwọn náà ọmọ ìlú yìí làwọn náà wọ́n lẹ́tọ̀ọ́ sí kíjọba ṣe kí ni kọ́ máa ràn wọ́n lọ́wọ́ àwọn gọ́fìnà wa wọ́n sàn wá sọ́dọ̀ yín gọ́fìnà wa ẹ̀ ń sọ̀rọ̀ democracy àbẹ́ kàkà kuran fún kẹ́ tó wá sọ pé sọ̀rọ̀ àwọn bíi ten thousand wà nílẹ̀ yìí tó jáde kò ṣiṣẹ́ o <laughs> islamic study ni wọ́n máa ṣe o wọ́n máa gbowó sùn àwọn máa kọ́ àwọn èèyàn lọ mọ́kà ni o ara ṣẹ́ wọn ni wọ́n máa rówó tó máa tó mọ̀ láti mọ́kà wọ́n tún rọjà wálé wọ́n tún dá sí ṣọ́ọ̀bù nínú nǹkan máa wá yọ arọ́balẹ̀ yóò kó o láfẹ̀lẹ̀ bọ̀ ẹ̀rọ kẹ̀kẹ́ nà pẹ́ẹ́bù ẹnì kan máa dìlé fàfàfà ara ẹ̀ náà ni àmọ́ ẹ̀rọ àtẹ̀rẹ̀ àtàwọ̀ yìí di fún o kìtàbù tàwí nìyẹn òun lẹ́kọ̀ọ́kọ́ rà ẹ wà ní àfa ẹ mà kàtẹ́rà yìí a wà wá ọ̀nà tí jíjẹ mú mọ́ fi ṣe kínní tó fi rọrùn gbogbo èèyàn lówó ẹ mà yọ sàká àmọ́ sàká yẹn òun ò fi bẹ́ẹ̀ pọ̀ ránran yín lẹ́yìn náà àwọn olówó ọ̀pọ̀lọpọ̀ ti yahun bí sàká bá wọlé ẹ látara zakat ẹ plan fún wọn ní nǹkan tẹ́ fi sàká dè mọ́lẹ̀ tí ọmọ mọ́ wálé fún àwọn ìmáàmù mọ́sálásí ẹ bọ̀ lọ́pọ̀lọpọ̀ ń ṣe o tó ń pín jálàbí o ẹbọ ní í ṣe o òun náà ti wá mọ̀ pé bọ́ ni ọwọ́ kàbáyọ kọlọ́mọsá lànà fẹ́ni kọ̀ọ̀kan wọn kọlọ́mọba aláàkọ́ lànà dáadáa fáwọn náà ẹ̀yàn ọmọ ìyá mi níparí ọ̀rọ̀ mi kálọ̀ lè mà í pé ẹbọ kì í ṣàwàdà lọ́dọ̀ ọlọ́run ọba wa ẹni bá ṣẹbọ ọ̀tá ọlọ́run ni ẹni tó bá ní ìmánì nìkan náà lọ́ọ̀rẹ́ ọlọ́run àlìjẹ́nà tọ́lọ́run kọ́ kalẹ̀ yẹn ọlọ́run láwọn tó ní ìmánì tí ó àwọn ni wọ́n ní o innal ladhina amanu wa amilu salihati kanat lahum jannatul firdaus nuzula ọlọ́run bá ní gbogbo àwọn tó bá amanu tí wọ́n ṣẹbọ tí wọ́n fi jáde láyé kí wọ́n sinmi láti janna firdaus ni o àmọ́ innal ladhina kafaru min alil kitabi wal mushrikin àwọn tí wọ́n bá ń ṣẹbọ fi nari jahannam ọlọ́run ní inú náà jahannama ni wọ́n bọ̀ crime tí ò sí crime mi lẹ́yìn rẹ̀ mọ́ iṣẹ́ bú ẹ̀ṣẹ̀ tí ò lẹ́gbọ̀n tí ò ní ẹ̀ṣẹ̀ mi tó tún wà lókè rẹ̀ mọ́ òun náà lẹ́bọ̀ ẹni bá ti wá kú lẹ́lẹ́bọ̀ọ́ yóò lè wọ̀ náà bẹ́ẹ̀ bá kú lẹ́ni tó ní ìgbàgbọ́ yóò lè sinmi láti janna abẹ́lẹ̀ nínú àánú rẹ̀ gbogbo àwọn tí wọ́n ń ṣẹbọ kọ́lọ́mọ́sà bá fi ẹbọ yé wọn kí wọ́n mọ̀ pé bọ ni lẹ́yìn náà fún wọn lágbára kan lè kú nídìí ẹbọ àwa náà kọ́lọ́mọ́sà wà lẹ́lẹ́bọ kọ́lọ́mọ́jà ṣẹbọ kọ́lọ́mọ́sà wà lọ́mọ àdìjánná kọ́lọ́mọ́sà